मोहम्मद लोग भी मथुरा से क्रो में जा रहे हैं الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين فصل في شروط الصلاة وشروط الصلاة طهارة الحدث وطهارة الخبث من البدن والثوب والمكان وستر العورة واستقبال القبلة وترك الكلام وترك الأفعال الكثيرة فصل يقول على ميت للي نقع àwọn májẹ̀mú èyí tó ń kí náà ń pè ní shart òun náà ni ma yalzam min adamihi al-adam wala yalzam min wujudihi al-wujud wala adam li dhati àwọn nǹkan tó jẹ wípé tí ò bá ti sí ní tá a fẹ́ ṣe náà kò ní ṣe é ṣe. ọkọ̀ iṣẹ́ wo ni máa ń ṣe hmm? kí máa ṣe kí ni. bí ò bá wá sí po yelzam min adamihi adami epo adami gbígbé yàn kìí kò sí bọ́kọ̀ yẹn ṣe rẹwà tó bó ṣe dáa tó àgbà ọkọ̀ yìí o fifty billion ni wọ́n rà tí o bá ti ṣe kú mbẹ́ so lè gbé yẹn lọ tí èyí ṣe pa àwọn sólà kà o tí wọ́n ọkọ̀ mi ń bẹ nísìnyí oòrùn náà fi ń rìn náà bá ti gbé tóun mọ́ ọ bí wọ́n bá ṣe ń lọ tóun ń pa òun náà ni yóò mọ̀ rí ṣáàjì àjẹ́ bó ti yẹ kó amẹ́ríkà wọn ò fẹ́ kán tètè ṣòro ọkọ̀ báyìí jáde tó gbé àṣírí wọn ó tù epo náà ni wọ́n ń jẹ kílẹ̀ sí amẹ́ríkà nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ pé epo náà gbára lé ṣùgbọ́n ẹ fẹ́ o ẹ o owó epo yóò padà kùtà pẹ̀lú ìtọ́rọ̀ tẹkinọ́lọ́jì ilẹ̀ ayé lọ́sẹ̀ ìdún yẹn àwọn tí wọ́n jẹ́ albasir wal mustashar al-iqtisadi àwọn tí wọ́n jẹ́ expert nípa ọ̀rọ̀ economy náà fi tètè ń kìlọ̀ pé ẹ jẹ́ ká tó gbájúmọ́ nǹkan ọ̀rọ̀ ajé mi nǹkan ọ̀gbìn òun ò lè lọ láéláé hmm, agricultural product ìyẹn yìí lọ àwa la pátì kò lè lọ ṣùgbọ́n epo technology ibi tí advancement nínú technology dé láàsì fi ń rò pé àníbùkátà sí kí ni o ṣe pò ìmọ̀ ìjìnlẹ̀ ò sì dúró ó ń tẹ̀síwájú lójoojúmọ́ ni yóò tó àsìkò kan tí ó ṣe pé àti ẹ̀ ní ní ebi polówó ń sìn tá ń dààmú yìí àwọn èèyàn kan títí ń ronú pé kí ni a lè ṣe tó yẹ pé bí ò bá tiẹ̀ ṣe po kò ní dí ìgbòkègbodò wa kò ní dí lọ́wọ́ wọ́n ti bá débi ọ̀rọ̀ oòrùn sólà ṣùgbọ́n àwọn prayers kan ló sì wà tó ń dè wọ́n mọ́lẹ̀ tí o ti jẹ̀gbọ́ ẹ̀ tí wọ́n fẹ́ wọ́n kọ̀ yóò padà jáde ìgbà kan bíyàn bá fẹ́ fóònù onídìkún rí òpó kan fa wáyà land phone ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ìnídìí wáyà kankan kò ní ìdìkan rí òpó kankan má dùgbò yà kan ṣáàdà wà so obi tá a ti yà síbẹ̀ yẹn ò ní pé tán bá ní ṣọ́ọ̀tù nìkan má jẹ̀mú nìkan ó túmọ̀ pé tá a bá ti rí nǹkan yẹn níta fẹ́ ṣe àlèrè ṣe tá a bá rí po ọkọ̀ rìn abẹ́ẹ̀kọ́ tá a bá rí po ọkọ̀ rìn. rírìn ọkọ̀ epo sì lè wà ká má lò kọ́kọ́ a lè rọ́ sínú jẹnẹrétọ̀ abẹ́ẹ̀kọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kálábà pè ní ṣòrútù sọ̀lá àwọn májẹ̀mú tó ń bẹ fún ìrun ìyẹn túmọ̀ pé àwọn májẹ̀mú yìí tá a bá ti rí bàbá kírun la tasihu sọ̀la wọ̀ ṣé kíni o kò lálàáfíà ṣùrùtù yìí afáàkànmú báyẹn ni ṣùrùtù síhà òun ni wọ́n ń sọ. So kì í ṣe ṣòrótù al-wujub lẹ́nà ṣòrótù aṣọ́rt májẹ̀mú imma an yakuna lil-wujub ó lè jẹ́ kí májẹ̀mú tó sọ nǹkan dọ̀ràn yẹn fún ni ó sì lè jẹ́ májẹ̀mú tó sọ pé téèyàn bá ṣe nǹkan yẹn tán só lálàáfíà àbí lálàáfíà. mathalan irun kíkí ó jọ̀ràn yẹn fún ẹni tó bá jẹ́ mùsùlùmí abẹ́ẹ̀kọ́ a jẹ́ pé Islam. Islam ìjẹ́ mùsùlùmí ṣẹ́rùtù ló jẹ́ kọ̀ǹdíṣàn ló jẹ́ fún ìjẹ́ ọ̀ranyàn ìrun ìjẹ́ mùsùlùmí yẹn ló sọ ìrun di ọ̀ranyàn lé ọ lórí ajẹ́gbẹ́ni tí èsì mùsùlùmí ìrun èsì kíni o kì í sọ̀ràn yẹn fún yóò kọ́kọ́ jẹ́ mùsùlùmí ná kí ìrun tó jẹ́ kíni o kò tó jẹ́ ọ̀ràn yẹn fún mo ti wá jẹ́ mùsùlùmí mo ti wá kírun ìrun yẹn ó sì lè má lálàáfíà táwọn májẹ̀mú kan ọba tún wà ń bẹ ìdí yẹn tẹ pé májẹ̀mú ìjọràn yẹn wà májẹ̀mú ìlàlàáfíà ìjọsìn wà wà bẹ so yẹn lè jẹ mùsùlùmí irun jọràn yẹn lórí yẹn fáìn yẹn dẹ ń kírun yẹn inú yẹn dẹ lè má làlàáfíà yẹn náà ń pè ní ṣurutu siha májẹ̀mú ìlàlàáfíà ṣurutu tá a sọ yìí mujmala ṣurutu siha ni wọn gbà lóru àkọ́kọ́ ẹnjẹ taharatul hadath ó gbúdọ̀ mọ́ kúrò níbi alhadath ẹ̀gbin èyí tó máa ń wá láti inú ara gẹ́gẹ́ bí ìtọ̀ ìgbẹ́ ìso abẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹni tó fẹ́ kírun ó gbúdọ̀ mọ́ kúrò níbi eléyìí èyàn jẹ́ mùsùlùmí èyàn ń kírun ó yàgbẹ́ kò tábà ó tọ̀ kò ó wá ń kírun sónírun la tasihu salatu irun rẹ̀ ò lálàáfíà torí wípé májẹ̀mú yìí lálàáfíà ìrìn kò pèsè lára wa taharatul khabath èèyàn sì gbúdọ̀ mọ́ kúrò níbi ẹ̀gbin àfara yìí ẹ̀gbin àfara yìí èèyàn gbúdọ̀ mọ́ kúrò ń bẹ̀. minal badan ara rẹ̀ ó gbúdọ̀ mọ́ àgbúdọ̀ ráwọn ẹ̀gbin yìí ń bẹ̀ wa thawb aṣọ rẹ̀ tó fẹ́ fi kírun ó gbúdọ̀ mọ́ wal nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbúdọ̀ mọ́ kúrò níbi ẹ̀gbin yìí tíyẹn bá fẹ́ jọ́sìn fọlọ́n nítorí wípé ó mọ́ kúrò níbi ẹ̀gbin shartun li sihhati salah at-taharatu taharatu al-badan wal-thawb wal-makan min al-hadathi wal-khabathi taharatu al badan wal thawb wal hadathi wal khabathi taharatu ath والمكان والبدن من الحدث والخبث ما جمع على قني ara ààyè aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ mọ́ ṣáájú kéèyàn tó kírun kúrò níbi ẹ̀gbin àfara yìí ni àbí ẹ̀gbin àtinú ara wa eléyìí kò sí apẹnu lọ́dọ̀ àwọn afáà lórí eléyìí shertun bisi hati sọlá wasaturu lacawra bíbo òwò ara ẹni bíbo òwò ara ẹni téèyàn bá fẹ́ kírun èèyàn é kírun ní òhò ìyìn tí ṣẹ̀ríà islam pè ní òhò ọkùnrin èèyàn gbọ́dọ̀ bò nínú ìrun ìyìn tí ṣẹ̀ríà pè ní òhò obìnrin ó gbọ́dọ̀ bò nínú ìrun wàsítọ̀kùbáyà ló kébìlà kéèyàn ó sì dojúkọ kíbla ká dojúkọ kíbla òun náà ní kaaba téèyàn bá ń kírun ṣẹ́rùtù ló jẹ́ májẹ̀mú ló jẹ́ fún ìlà àlàáfíà irun ìdí náà fi pè ní ṣẹ́rùtù yẹn ó wọ́n ní o ti máa gbọ́ yí pé ajẹ́ pé téèyàn bá kírun tó bá kọ̀yìn sí kíbla irun yẹn yóò lálàáfíà yajibu alayhi i'adatuha yóò dànù yà padà tó kí ló bá sọ pé shartun li siha ní nǹkan ìyẹn tó mọ̀ kó tí yẹn bá lọ ṣe nǹkan yẹn tí májàmú yóò bá sí mbẹ iṣẹ́ ìjọsìn tí èèyàn ṣe yẹn ti wó èèyàn ó tuntun àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta tá a yìí mímọ́ kúrò níbi mímọ́ aṣọ ààyè àti kíni o hmm? alibadan alimakan wathawb walmakan kó mọ́ kúrò níbi alhadath àti khabath abẹ́ẹ̀kọ́ kátó kírun bí ṣẹ̀rọ̀tẹ́yì pẹ̀lú májàmú méjì hmm? azikiru walikodira ẹ̀fìyẹ̀kùn ẹ̀ ma azikiri walikodira kótó jẹ́ ṣẹ́rùtù ó nìyẹn kí ni tuma ma azikiru walikodira ìtumọ̀ ẹ̀ ni wípé tí èèyàn bá kírun àdìkìrò wúná ádámù nìsíà hmm? kátó lè sọ pé májẹ̀mú ni pẹ̀lú májẹ̀mú pé kéèyàn ó mọ̀ kó má ti pé èèyàn gbàgbé lápèjúwe nísìn èèyàn fẹ́ kírun aṣọ tí èèyàn wọ̀ tí èèyàn fi kírun yẹn ìgbẹ́ òye aṣọ yẹn èyàn ò sì mà gbàdọ́ wa di pé ojú ti kírun yẹn tó o ti ń ṣe nǹkan mẹ́rin kan ní ewúlélẹ́ ìgbé ọmọ èyí mi lálẹ́ kan gbà tí mo gbé aṣọ náà ló fi kírun ló fi kí súri asúrù náà tó ń pè yìí ẹ rí i pé o ti fi kí ṣẹ́rùtù yẹn èèyàn ti fa ọ létí ẹ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n irun rẹ lálàáfíà torí wípé máa ní síyà ó mà sotiye ṣùgbọ́n kó tó di pé a kọ̀nsídà rẹ̀ ní díkìrù a kọ̀nsídà rẹ̀ ní ṣẹ́rùtù ni pé máa díkìrì a sì mà pé ó mà pẹ́gbìn ẹ̀ wà ń bẹ̀ kò dẹ̀ fi kírun bẹ́ẹ̀ sùnyẹn náà fi sọ wípé èmi ò ní àlàáfíà wàlúkúdùrà èèyàn dẹ̀ lè mà nígbà míì náà ṣùgbọ́n kéèyàn má ní kápá láti lè mẹ́gbìn yẹn kúrò bẹ́ẹ̀ tó bá kírun bẹ́ẹ̀ ìwọ̀n ẹ̀ lálàáfíà mathalan ẹni tó ń bẹ lórí ààrẹ tí wọ́n tẹ́ sórí bẹ́ẹ̀dì naam tí wọ́n tẹ́ sórí bẹ́ẹ̀dì ibi tí wọ́n tẹ́ sí yẹn náà ló ń yàgbẹ́ sí ibẹ̀ náà ló ń yàgbẹ́ sí ibẹ̀ náà náà ti bá ń nùgbẹ́ yẹn náà ti bá ń síbẹ̀ kò sí orí bẹ́ẹ̀dì yẹn náà àwọn ẹ̀pá àgbẹ̀ nǹkan kan sì abẹ́ẹ̀kọ́ ìwà ń bẹ̀ tó kò sí kúdúrà kó mọ kírun yẹn náà fatakula mustatatu sojúnyàtọ̀ mi jẹ́ wípé ìtìbáruhu shartan làbúdá mina dhikri wal qudra tọ́ba ti fi yẹn kun tọ́ba bá mú dájọ́ wa ní masáyé ó ma kọ̀nsídà méjèèjì yẹn ma ó ma kọ̀nsídà mẹ́ ìdí yàtọ̀ kí a béèrè béèrè lọ́wọ́ àfa yóò béèrè béèrè sẹ́ni yẹn sì mà sẹ́ni yẹn sì lágbára ìyẹn lọ́wọ́ kó ti sọ kó tó ẹsẹ̀ wàá sọ ìdájọ́ wà ilà èyàn ka ṣe kí ni o sì dájọ́ mu wa bí ti ọ̀hárọ̀ yìí ṣe rí bẹ́ẹ̀ náà ni saturul awra saturul awra ma'al qudra òun ma'al qudra èèyàn gbúdọ̀ ní kápá bíbo wà rẹ ni torí pẹ́lú mi ń bẹ fàlẹ́ yàtọ̀ bí la kọ́lọ́n kò sọ wa ń bẹ wọ́n bá kó maruga wọ́n jẹ́ kí ni o wọ́n kó maruga àbí ọlọ́mọdé àrùn àkóbá ibi tí wọ́n á lọ jù wọ́n sí inú túbú tí wọ́n kó wọ́n sí wọ́n láti gbà sọlọ́run lọ àti pátá àti gbogbo ẹ̀ ẹ̀ pé ẹ̀wọ̀n mi wà tó lẹ́gbẹ̀ẹ́ bá ń lò ọlọ́run bá kọ́ wọlé àtúbù rẹ̀ kó kó mọ̀ wa wọ́n jà rògbòn alákòóbá èmi ń bẹ tó wípé inú omi ó lẹ̀wọ̀n yẹn so yóò sì wà ń bẹ omi yóò mú un dé bí ọ̀ràn báyìí kò sì ní lè jókòó bí wọ́n ṣe ṣe ìnàró náà ni yóò wà nbẹ ó sì lè lo six months níbẹ̀ gbogbo ara ó ti wá yóò ti wá gbà tẹ tí nǹkan ti wú omi yóò ti gbogbo ara rẹ ó ti funfun six months tábà tó mú kúrò nbẹ wọn ó tún lọ sọ sínú omi mi six months omi yóò gbóná ó fi bẹ oríṣiríṣi ọ̀nà náà fi máa ń tọ́jọ lẹ́yìn ìrọ́pọ̀lọpọ̀ ẹlòmíín tí ò ṣe gan yóò ló ń ṣe kọlọ́n bá kí ó sọ wa níbi irú àdáwò bẹ́ẹ̀ ẹni tó wá bára rẹ̀ nínú túbú wọn gbà sọ lọ́rùn àsìkò ọ̀run wa tó ṣé wọn wàá sọ pé torí pé àwọn ò ti láṣọ àwọn ò ní kírun wọn ò kí bẹ́ẹ̀ náà so sátúrù lẹ́ọ̀rọ̀ máa àlùkùdìrà láàfin fi máa àlùkùdìrà sí torí pé tí o bá sí kùdìrà yẹn wọn ò kírun bá náà ìrànwọ́ náà sì lálàáfíà láàfi sọ wípé at-taklif tata'allaqu yata'allaqu bil istita'a ó nìyẹn. so idan masala mi wàá jáde nbẹ ká ní irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ wọ́n kó àwọn obìnrin náà pẹ̀lú wọn wọ́n wá kó wọn sí òhò àtọkùnrin àtọbìnrin sì fẹ́ kírun ṣé bóun ní ó ṣe kírun yẹn tẹ́kú táwọn ọkùnrin tán bá rùkú tán nàdí ẹ̀yìn àwọn obìnrin wọ́n máa wò lóko àfa wàhálà ọmọ ṣẹlẹ̀ àwọn àfa wa ni wọ́n ṣe kírun náà ni pé yusọlúna kòródan ìjókòó ni wọ́n ti kírun ìjókòó sábà aláàpá ìjókòó bá ìjókòó torí ìjókòó yẹn náà ó ti ṣèfù àwọn obìnrin náà ọkùnrin wa àwọn àjùmọ̀ ní wẹ́yìn wọn kí wọn so tí wọ́n bá sì fẹ́ lọ sujúd tó ti yé wọ́n dọ̀gba ni wọ́n lọ bá wọn tí wọ́n bá fẹ́ gbórí dìde àwọn obìnrin ò ní tètè gbórí dìde àwọn ọkùnrin yóò dìde kàtó sí kò sí kọ̀ǹdíṣàn tó wà tọ́lọ́ ń bùn ọ nírun èyí tẹ́rù ọlọ́run fẹ́ báyà ni pé ewúro condition síbẹ̀síbẹ̀ náà á ní wọ́n kírun ìwọ́tọ̀ wá free torí ọ̀kadà tó ń gbọ́n lọ sọ pé ọ̀sáré fẹ́ gbèrò kan lọ gbèrò kan táàsì kò fi lọ́mọ lọ́wọ́ àbọ̀ ń tayò àbọ̀ ń wo tẹlifíṣàn àwọn táwọn wà nínú condition yẹn làwọn afa tún sọ bí wọ́n sì ṣe kí ni wọ́n sì kí ni saturul awra ma'al kudura ẹ̀ máa fi yẹ kú torí ko tí kò bá sí kudura wọ́n kírun bẹ́ẹ̀ rọ́ọ̀tán ní òwò náà ọlọ́run kò sì gbà torí bọ́lá náà ti lóyún òní agbára ju bá a náà lọ fatakola mustata'tu. wasaqbalul qibla dídójúkọ qibla ma'a dhikri wal qudra. ìdójúkọ qibla ní tó fi jẹ́ sẹ́rùtù náà ni pé kéèyàn ó mọ̀ pé qibla níbí èèyàn sì lè mọ̀ pé qibla ni kéèyàn ó tún lágbára láti lè dojúkọ náà ni àkọ́kọ́ èèyàn dé mọ́sálásí èèyàn wọ mọ́sálásí èèyàn kí mọ́sálásí mi ń bẹ ibi bóyá ibi tó ń dojú kọ tó ń kírun ni fọjọ́ tó pẹ́ ẹnìkan ló padà wá ṣàlàyé wọn pa ibi yìí ṣe kíbla o ibi yìí ni kibla, wọ́n sì gbà bẹ́ẹ̀ mọ́sálásí bẹ́ẹ̀ tí wọ́n ti chẹ́ǹjì ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́sìkì mi ibi náà padà dojú kọ ìwọ́ kan wọ mọ́sídìí ibi yìí ló fi tájẹ́ẹ̀tì pé kíbla ni ọba kírun gbàlókèrún rẹ̀ tán ó sì jáde òkè zori ọba dàsùkò asiri wọn pè mí ọwọ asimọlá láti láti bá jama yẹn wọn bá kọjú a kébí mbọ nkébìlà subhanallah ọba dìbò kí zori zala nta ìyẹn ò lè tọ́ tẹ̀sán ọ̀nà ọ̀rọ̀ àwọn afọ́tò parí ó ti kí ìyẹn ó ti kí ìyẹn tó ti yé o ti kí torí pé òòrẹ́ ni mọ́tẹ́ pé gbogbo tó ti kí lọ́wọ́ náà ti sọ fún ọ ó correct ẹ ó kọjú ó change o kọjú síbi èyí tó sì ń kí lọ yẹn ò ní dá padà ó mọ̀ bá yẹn lọ bẹ́ẹ̀ torí pé díkìrù ó ti wà nìyẹn ṣùgbọ́n tí o bá ṣe ádámù díkìrù tí o bá mà ó kiri báyìí náà ṣùgbọ́n tẹ kó kí tán ọ̀sálámà táwọn afáàní bó o ṣe kí tán báyìí nìkan sọ fún ọ pé àfa kíbla ilé ọ̀daràn ẹ̀ padà lójú ẹsẹ̀ yẹn dúró o tí lọ ìyẹn ni díkìrù kúdìrọ̀ fistikbal kíbla ẹni tó ń bẹ lórí ààrẹ tẹ pé ibi tán gbèsè gan ẹ tiẹ̀ lè gbé kú ń bẹ kì í dẹ̀ ṣe bí kíbla ńlọ dojúkọ ẹ filẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò máa kíbà náà fatakula mustata'tu abẹ́ntì bẹ́ẹ̀ náà ọkọ̀ tásìkò ọ̀nà ti fẹ́ lọ yóò máa kíbà náà ni kò bá máa dojúkọ kíbla nítorí kíni o adamele eish alakudira so ẹ máa fi kíni yẹ kún ẹkún báyẹn. wa tarkul ẹ wá fi sẹ́yìn kalam yẹn al-ajnabi wa tarkul kásì gbójú ọ̀rọ̀. nínú òrùn èyàn sọ̀rọ̀ pàápàá jùlọ ọ̀rọ̀ tí ò ní nǹkan ṣe pẹ̀lú ìrùn yẹn torí pé ọ̀rọ̀ tó bá ní nǹkan ṣe pẹ̀lú òrùn ò lè wáyé tí òun ò sì ṣe kí ni o tí òun ò bàjẹ́. wa tarkul af'alil kathira ọ̀rọ̀ ìṣe tó pọ̀ kò gbọdọ̀ máa wáyé téèyàn bá ń kírun lákòójú yẹn sì ń kírun lákòójú Allahu ọmọ kan wá fẹ́ mú mi. alhamdulilayi rabbil alamin omi tún dáná àlùmáàlì tún yẹ omi tẹ yà kánà àdúrà yà kánà tó ń gbèsè náà ibùdó náà sọ̀rọ̀ àtàlù mùsàkì sọ̀rọ̀ àtàlù ah ayé amadu kẹfẹ ìyẹn ti pọ̀ irun ti bàjẹ́ nìyẹn tó ti yẹ ìyẹn ti bàjẹ́ àbí ìgbọ́n ìyẹn kírun lọ ó rí i pé omi yìí ó kàn ṣubú ìnà sọ̀rọ̀ta ló ti tó ti àzà amalu yasir amalu yasir iṣẹ́ tó mọ níwọ̀n ò nìyẹn ìyẹn o ìdí nìyẹn tán fi fi sífà yẹn wọ́n fi ṣe kọ́ìd náà fi sọ wípé wàtárùkù al-af'al al-kathira nínú òrùn iṣẹ́ tó pọ̀ agbúdọ̀ gbòdò sílẹ̀ òun kírun lọ́sìn fóònù bá dùn fóònù iṣẹ́ yẹn pọ̀ ṣùgbọ́n o tún tẹ́sí bẹ́ẹ̀ ah ada falukẹ́sìrà ìyẹn ti pọ̀ gan tó bá ti rí kíni yẹn yóò fẹ́ mọ ẹni tó pè ọ mẹ́sẹ̀gì yẹn ìdènà sọ̀rọ̀ àtàlẹ́ mínísítẹ̀kì sọ̀rọ̀ àtàlẹ́ kódà èyí tí wọ́n fún wa nígbà láyè pé a lè pa ejò a lè pa nǹkan lórí irun kò gbúdọ̀ díṣẹ́ púpọ̀ tó o bá mọ̀ pé o gbélé pàpà lẹ́ẹ̀kan okú bá ọmọ bá ń lọ ṣùgbọ́n o tún fún òkè o tà <laughs> orígbó àkèké òun ti ń sáré wájú mi tó wà gẹ́rù náà gbóbi àlẹ́ yìí wọ́n là ah, ah. fẹ̀ẹ̀kan jáàrún kò pa kò pa ó di pé ìwà àti ìdùnnú lera yín kiri mọ́ra sí i. <laughs> azal afaal kẹfẹ́ra iṣẹ́ yẹn ti pọ̀ nìyẹn sulafa náà fi fi si torí pé wọ́n máa ń ṣe dikọ̀ fi tahdid alafaal alikẹfẹ́ra kéèyàn ó jìnnà sáwọn iṣẹ́ púpọ̀ ní orí irun ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa òhò pé ká bo òhò wa nínú irun wọ́n kàn sọ bẹ́ẹ̀ tó yẹ ká mọ kí ni hadu òhò tí wọ́n fẹ́ ká bò nínú irun wà awratu rajul òhó ọkùnrin ma bayna surra ẹ eh, ma bayna surrati ila rukbah òhó ọkùnrin ayé fi sọlá awratu rajul fi sọlá àfikún fi sọlá nínú ọrùn ma bayna surrati ila rukbah ila rukbah ntó ń bẹ láàrin ìdodo sí ojúgun òun náà ni ìhòòhò ọkùnrin. wàlmaratu ìhó obìnrin tiẹ̀ kúlù fisọ̀la nínú òun kúlù ha àwòrá gbogbo ara obìnrin pátá òhò ní nínú òun máa àdá àlùwàjìhá wàlùkàfẹ́yìn àyàfi ojú àti àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ìyẹn nìkan ni kì í ṣe òhò nínú ọ̀ràn àfọwọ́ àṣekílà mi tẹ̀mí rahimahullah wọn kọ òdìdí tíra lórí ẹ̀ ìhòhò obìnrin nínú ìrun ó yàtọ̀ sí ìhòhò rẹ̀ níta ìrun ìhòhò ọkùnrin nínú ìrun ó yàtọ̀ sí ìhòhò ọkùnrin níta ìrun sotí bí ọkùnrin bá ń kírun ìdodo èèyàn títí dé abẹ́ ìdodo èèyàn títí dé kí lóorùkọ ń jẹ́ orúnkún òkè náà à ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí yẹn èèyàn kan lè wọ níkà bóyá kò wọ bí ṣòkòtò tó tó níkà bọ̀gà ọkàn bọ̀ ọ̀wọ̀ kankan òkè kò lẹ́tọ̀ ṣùgbọ́n tí ìbá ṣe inú òrùn èèyàn lè ṣe bẹ́ẹ̀ sójì ó lè ṣe bẹ́ẹ̀ bóyá ẹnìkan fẹ́ wọnú lẹ́sìn ṣé ká wọlé ẹ wọlé ọ wá bá ọ pé ọwọ́ oníkàbọ̀gà tó o sì fa sòkòtò ó gbòdòdó rẹ nígbà ẹ mi ò lè wọlé ẹ lọ wọṣọ ọkùnrin kì í ṣe ìwọwọ ẹ ṣùgbọ́n àyà nígbà míì èèyàn lè ní ìtìjú bí obìnrin kan wá ń bọ̀ ọ wá lọ gbódòdó ọ lọ fi kàn pàdé ẹ ọ̀nà bẹ́ẹ̀ ń béèrè ìyàwó rẹ àyẹ̀wò àyẹ̀wò lẹ́yìn kan ọwọ́ kan wọ̀ níkànnìkan lọ fi kàn pàdé ẹ hayaan lóòótọ́ kìí ṣe òhò ṣùgbọ́n yẹ kéèyàn ní tìjú ọkùnrin mi ọmú tiẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ jọ̀wọ́n gbóyìn tó bá kọ́ yóò gbà ah, subhanallah <laughs> bóyá sara so láti lè avoid àwọn nǹkan yẹn wọ́ sọ ṣùgbọ́n sẹ́pọ̀ ọkùnrin ẹgbẹ́ yẹn abẹ́ntíyàn àti ẹ̀ ti bára yẹn sábà kò kìí ṣe òhò nìkan yẹn jẹ́ ṣùgbọ́n nínú ìrún èyàn gbúdọ̀ fi ṣòkòtò nìkan kírun láì sí nǹkan kan lókè wọn ni wà tó kọrọ ọsọlá fi sàrọwì lọ́dọ̀ àwọn màlìkéyà wọn ni mọkòrò ni bá a ṣe wá sọ́dọ̀ ọkùnrin yìí náà o èyí ò túmọ̀ sí pé kò gbúdọ̀ sí nǹkan kan lókè o tó bá fẹ́ kírun o wọn ni wọn kọ ká kírun fi sàrọwì pẹ̀lú ṣòkòtò nìkan ilá ìntà àfilèsè bẹ́ẹ̀ ìdàkánà fọ́ọ̀kọ̀ á ṣe òun ìntà àfilèfi ṣòkòtò nìkan kírun nǹkan kan aṣọ kan gbúdọ̀ wà lókè náà ìntà ń sọ ni wípé lọ́dọ̀ màlìkéyà àwọn gbàgbọ́dá bá kí báyẹn nìkan tí ò bá sí tí ò rí tó lè wọ̀ sókè ó wọlé ṣùgbọ́n makoro ni makoro sì ní ládàá ló dínkù ìrun ò ṣe kí ni o kò bàjẹ́ eléyìí tá à ń sọ yìí téèyàn bá wà nílẹ̀ haúsá ẹ lè rán ọmọ haúsá kan yọkàn wọ singlet ní ma ń sẹ̀rẹ̀ dáadáa nínú tí ẹ wọ singlet lọ́ba sọ fún wa pé pé kò sí kò wọ̀sán ní láàlá pé kò sí tó burú yóò ní sí pé bà wá jìbí dání pé kì í ṣe pọ́nrán yẹn ni kì í ṣe pé dáadáa ni pé yọkàn kó ti akadọ̀ wọ́n máa ń ha sórí ni o wọn ni akhdari pé ó ní makuru ni pé kì í ṣe pé ọba àrùn jẹ hada indal malikiya ṣùgbọ́n wal haqq indal hanabila wọn náà ní pa anabi sallam sọ pé la yusalliyanna ahadukum fi thawbil wahid laysa ala atiqi shay anabi la yusalliyanna la so àwọn fààyè oníbẹ̀yẹ pé náhàyù yẹn wọ́n ní yaqtadi alikarahiya ṣùgbọ́n kí ló ṣe sọ́rí fún ẹ kúrò bí atahari tó ẹ̀rí yẹn jẹ́ kó mú jẹ́ ká mọ̀ yìí pé ẹni ò nírun ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkí àwọn ẹni ni àwọn náà sọ pé kéèyàn ò kí o ṣùgbọ́n ẹni tó bá kí bẹ́ẹ̀ pé ìwọ̀n ẹ̀ lálàáfíà ṣùgbọ́n ládàá rẹ̀ ẹni tí ó bá fẹ́ kírun ètò lálàáfíà ni pé kí aṣọ kan ó tún wà lókè kó má jẹ́ ṣòkòtò nìkan ni èyàn ó fi kírun. wàmìntàmẹ́ jọ sàfẹ́ òwòwò ẹni tí aṣọ rẹ̀ tó bá ti yí ẹ̀gbin sáwùbù rẹ̀ ti tàná jásá ó ti fi ara sọ kó ẹ̀gbin wọ́lẹ̀ mọ̀lẹ́jì rẹ̀ sáwùbù ẹ̀ nìgbẹ̀yẹ̀rà kò sì ní aṣọ míì tó lè wọ̀ wàlám yẹjú máa yẹgùsílùhù òbí kò sì tún rí omi tó lè fi fọ ẹ̀gbìn yẹn kúrò lára aṣọ òun awolem yọkùn ìndàhù máa yẹlbàs níta ń sọ ni wípé kò ní aṣọ mìíràn tó lè wọ hátà yẹgùsílàwò tí ó fi láǹfààní àti fọ èyí tí ẹ̀gbìn yìí yẹn wọ́n kọ́ fọkọrọ jàlọ́wọ́ tẹ́rù wá ń bá wípé òun wọn ti fẹ́ lọ báyìí àsọdí sì ń bẹ lọ́rùn òun yìí ẹ̀gbin ti bóòlù ń ṣe fẹ́ ṣe àfààní sọ̀nlá bí nàjà àṣàtì pẹ̀lú ẹ̀gbin náà òun ní òfin lọ́kìrun yẹn torí pé àsìkò òun ògbúdọ̀ jẹ́ kíni o ògbúdọ̀ lọ́mọ ẹ wo àwọn kọ̀ọ̀dúnṣẹ̀ tá kàkálẹ̀ o kò ní mi kò sómi tó lè fi fọ́ kò sí mi tó lè wọ̀ tí ó lọ fọ ìyẹn gbogbo tí wọ́n sọ yẹn wọ́n ti jẹ́ ká mọ̀ pé adam leish alikodira bẹ́ẹ̀ni wọ́n náà padà gbé jáde mẹ́yìn ìdí yẹn tó jẹ́ kí wọ́n béèrè béèrè ẹ̀sìn àwọn nǹkan yìí wọ́n fi ń wọ́n fi ń wọ́n fi ń wọ́n fi ń tún brain làákàyè wá sí ni tá a bá fẹ́ máa dájú ẹ̀sìn ẹnì kọ́kàn béèrè question lọ́wọ́ rẹ̀ ó ní naam ṣé nǹkan báyìí kò rí bẹ́ẹ̀ ṣé nǹkan báyìí ó kàn ní dáhùn ẹ̀ sórí báyìí ṣé kò rí báyìí ṣé kíní kan báyìí ṣé kò sásọ mi tó lè wọlé kò sí kò rẹ̀ sómi tó lè fi fọ́ kò sí kò jẹ́ sí kíní kan kò sí àsìkò nígbà tí fẹ́ lọ bẹ́ẹ̀ ni kò kì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe ṣe tàdọ́rọ̀ jù pẹ̀lú kíní yẹn ni kíkà ìgbé ọkà sásọ̀rọ̀ gbọ̀n wala yahillu ta'khiru as-salah wọn ni kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó fi àsìkò òun rárẹ̀ kó o fasikò òun falẹ̀ kó kásìkò òun fi lọ́ mọ́ yàn lọ́wọ́ lè ádámì tọ́hárọ̀ nítorí wípé kò rí tí ó fi mara kọ̀ndíṣàn ẹni tá à ń sọ yìí ni o kọ́ wa sọ pé torí pé ẹ̀gbin ti yé aṣọ òun yẹn kò sì lásọ míì tí ó wọ̀ ó wá fi ìrún lẹ̀ títí tásìkò òun fi lọ wọ́n ní kò lẹ́tọ̀ fún o wà á máa fa àlẹ́ àdáyàlík ẹni tó bá fi àyèmọ̀ kan tó bá lọ ṣírù nǹkan báyìí faqad asa rabba onítọ̀hún ti ṣe kí ni o ó ti ṣe ọlọ́run ọlọ́run ọba rẹ̀ wàmà lẹ́mu yẹjú ẹni tí ò bá rí máa yẹ sùúrù bíi àwòrátà ẹni tí yóò fi bo hòhò rẹ̀ sọ́là ọ̀rùyàna yóò kírun hòhò bẹ́ẹ̀ náà ni o yóò kírun ní hòhò bẹ́ẹ̀ náà ni kò sí aṣọ kankan sẹ́mi kí wọ́n lọ mú situation tó ṣe pé ó rí ẹ̀ wọ́n lọ mú wa pé àìlè sọ. Hmm? a lè sọ tó bí ẹ bá ṣẹlẹ̀ yóò kiri òun náà ni wà á mọ akutọ alikibla ẹni tí ó bá ṣe mistake tó ṣi kibla mú ó akutọ rẹ ó sì mú gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan kibla ni gbàtó ń dé kibla ni gbàtó ń dé mọ́tálásí bíi lóró sí ọba kí wọn bí akutọ hmm? a àádà fìlẹ̀ wákùtì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ filiwakiti that is asitoki yẹn tẹ lásìkò yẹn tí o ti jáde ńbẹ yóò dá irun yẹn padà mo sọ pé àádá abadan àádá tábà ti lò báyẹn tábà ní àádá filiwakiti that is tẹ́ni o ti kúrò ńbẹ ní sport yẹn mo náà mọ̀ pé àádá filiwakiti mo sọ pé àádá abadan kò bá tó ogún ọdún wọ́n ní wakulu adati fili wakiti wọ́n wá fẹ́ sọ ìtumọ̀ terminology yìí pé gbogbo ìgbà tá a bá ti ń sọ wípé adati fili wakiti yóò dá padà lójú ẹsẹ̀ a máa ń lò fàyíyà fọ̀díìlà àwọn nǹkan tó ṣe wípé mímbà bí mustahabu ni kì í sọ̀rọ̀ yẹn mo là máa ń lò fún pé ó dá fọ̀díìlà ni wakulu mọ́tò adùn nínú ìsọ̀lá tó fìlẹ̀ wákìtì fala tu'adu minhul fa'ita wan nafila. wa kullu ma tu'adu minhu as-salatu fil waqt gbogbo nǹkan tá a bá sọ wípé èyàn ó dá padà ní nǹkan téèyàn ò ṣe níbi ìrun tán bá ní ó dá padà lójú ẹsẹ̀ tá a bá ti sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nǹkan yẹn in tó ti kọjá ni téèyàn ti kúrò ń bẹ òun náà ń pè ní fa ìta wọn ni fàlà tó aadu mínú a ò ní dárú nǹkan yẹn padà mọ́ tó bá jẹ́ àlùfà ìta tẹ́ pé nǹkan téèyàn ó ti kọjá yẹn ti kúrò ń wà náfìlà àbí tẹ́ pé nǹkan yẹn náfìlà ni nǹkan yẹn wọn ni àní dá nǹkan yẹn padà àlàyé tí wọ́n ń ṣe ìtumọ̀ yòádù fìlẹ̀ wákìtì gbogbo tí wọ́n bá ti lò nǹkan yẹn bẹ́ẹ̀ yóò ṣe náà kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn kà sọ mí bá bí fọ̀dé ìlànà bó ṣe wá rí yẹn wọ́n ní fa ìta tó wá pé yẹn ti wá jáde lọ nǹkan yẹn ti lọ wọ́n ní fàlà tó àtò yẹn ní dáǹkà yẹn padà tó wá pé náà fìlà ní nǹkan yẹn yẹn ò dáǹkà yẹn padà yóò filẹ̀ wàdí ẹgbọ́n nǹkan sọ́ńdọ̀ yẹn yìí o ọ̀rọ̀ yẹn wọ́n sọ mùtìmọ́lá ni gbẹ̀dọ̀ bá tó yẹ dáadáa nínú àwọn òṣòlò madhab al-maliki òun ni ó máa máa explain usul wọn kan nìyẹn gbogbo àti bá ti gbọ́ pé àádá fi wákt àádá abadan ìtumọ̀ àti máa ń tú lọ́dọ̀ àmàlìkíyà nìyẹn faslun faraidu salah àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn inú ọ̀ràn àwọn nǹkan tí àáfàá kó wa tó pè lọ́ràn yẹn arkanu salah orígun ìrun ni wọ́n tí wọ́n pè lọ́rùn yẹn níyàtú sọláàtú lè mọ àyànà èèyàn gbúdọ̀ àníyàn pàtó irun tó fẹ́ kí pàtó o gbúdọ̀ dàníyàn rẹ̀ sọtí bó tilẹ̀ jẹ́ pé èèyàn fẹ́ kí zur èèyàn dàníyàn kù aṣọ ṣùgbọ́n ntọ́wásẹ́ mi yàn ní aṣọ ṣùgbọ́n tó gbà tó fẹ́ kí òní òní zur kò kò mí máa bá a torí pé àníyàn gangan tó wà nínú ẹ̀mí ni kì í ṣe ní tó sọ síta ṣùgbọ́n tó ti pinnu kó o fẹ́ ṣe òun náà ni sọláàtù làásù so idan níyàtọ̀ sọláàtù lè mọ àyànà àníyàn irun pàtó téèyàn fẹ́ kíun ọ̀ràn yẹn irun ló jẹ́ wa ihram allahu akbar alakoko ọ̀ràn yẹn irun ló jẹ́ gbogbo tí wọ́n ń tò kalẹ̀ yìí arkanu ni arkan orígun ọ̀run torí pé táwọn kan yìí bá ti wó bàdí ògbé kọ̀bílẹ̀ ògbé èyí ó kà ń sọ òdìrí ra kàn yín ẹni tó fẹ́ kírun nísìnyí ó kàn dé ọkàn ó kàn wọ ọ̀run ọ̀run alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmiddin allahu akbar kò ṣe takbiratul ihram allahu akbar kò ṣe tọba kan yà salamu alaykum wa rahmatulah salamu alaykum wa rahmatulah afa ẹ tún nà ní ẹkẹ ha kílódé mo ti bá bá rẹ o lè bá la ẹ ṣe takbiratul ihram takbiratul ihram sì ni ruknun min arkani sọlá hata ẹlòmíì máa ń ṣe mistake yẹn báyọ̀ fẹ́ wọ mọ́sálásí wọ́n ti ń kírun wọ́n ti wà ní rúkú yọkàn máa bọ̀. kírun o bí wọ́n bá parí ìrun yẹn ọkàn ń ṣe ni yóò kírun yẹn padà làbúdà mi tẹkidọ́lá tẹ̀lé tọ́ba tiẹ̀ lọ wọ bẹ̀ bí ọ̀kẹ́rẹ́ bá wọn ọkọ̀ sọ Allahu akbar ọsẹ awọ bẹ̀ làbúdà mi tẹkidọ́lá tẹ̀lé ihram lẹ́anahu rukunun ní arkan sọ̀la orígun ló jẹ́ ní orígun yẹn bẹ́ẹ̀ náà sì ni wọ́n pè lọ́rùn àyàn bí ṣùgbọ́n nǹkan gbàlẹ́ wọn náà lórígun wàlùkìyàmù làhá èèyàn máa ń ṣe nínú ọ̀run ni èèyàn ń ṣe ní ìjókòó kasi Allahu akbar nínú kó tó wà lọ sí nǹkan fẹ́ sí ṣùgbọ́n ẹ̀rọ. والقيام لها عند المالكية فرض من فرائض الصلاة والفاتحة كي سورة الفاتحة ها أنتوا باكيون tó o bá ké fatia ọkàn sí lásán ni òun kírun lọ allahu akbar bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal allahu akbar o ti wá dìde o ti fẹ́ mọ lọ sùjúrù ni ah náà tẹ́ náà ni mo mọ̀ ká fatia ẹ̀ sùwọ́n lẹ̀ sùwọ́n lẹ̀ ẹ̀ má dàrá má bà lọ́ bá wọn tọ́ ọ bá ti dìde ibi rákẹ́lẹ́ kejì alhamdulilayi rabbil alamin sori ìdókè o ti kánṣu ẹ èyí tó ń ṣẹ̀ṣẹ̀ ń kí yẹn lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ kọ̀nsídà sí lákàlà kọ̀kọ́ sọmọ pé àwọn tí ń bẹ lẹ́yìn rẹ tọrọ ò bá yé wọn rò pé mo ti dàrú inú ò dàrú wọn rò pé lákàlà márùn ló kí lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ẹ bá ti ṣe ṣùgbọ́n àlẹ́ tí màmú ò bá ti gbọ́ ẹ jó ẹ fi ilẹ̀ ẹ máa tẹ̀lé bọ́ bá parí ìrun ẹ sọ ohun tó ṣẹlẹ̀ ó lọ́dọ̀ àbáyọ yọ kọ̀rẹ́tì ẹ̀ ṣùgbọ́n mi ìmọ̀mí mi ó ti get ní tó ṣẹlẹ̀ subhanallah subhanallah bẹ̀nu ẹ̀ sọ̀hún ó ti ìmọ̀mù ti mọ ní tó ń ṣẹlẹ̀ tó bá sì sálámà tán ẹ̀ sọ nǹkan báyìí ṣẹlẹ̀ o a correct nǹkan yẹn irú eléyìí tí mo sọ yìí nísìnyí báyìí iná àti iná lókè ẹ̀ ń ṣe subhanallah subhanallah subhanallah ó ti lọ rúkú ó ti dìde òun náà ti notice ó ti mà tó ti gbéra ká ẹlẹ́ẹ̀kejì òun ó ti consider ara ẹlẹ́ẹ̀kejì yẹn sí àkọ́kọ́ ẹ̀yin ọmọ retí pé kó jókòó ṣe àbí kò tún ní jókòó subhanallah subhanallah subhanallah imam <laughs> tashwish máa tẹ̀lé lọ bá wọn tó bá ṣe subhanallah tí ọ̀kadà lọ máa tẹ̀ ó máa ti ṣe tó bá kí ọ̀nà táyọ̀ ní àwọn ti kánṣó takọ̀kọ̀ yẹn torí wípé àkè fatia bàdí òsì gbé yẹn kọ̀bùlé òsì kìnìún. anabi sallallahu alayhi wa sallam anabi ni la salata liman lam yaqra fatiha tirikita walkiyamu laha èyí fatiha náà èyàn máa ń kí nínú àwọn èyí kì í sujud waroko kárùkù ọ̀ràn ìyàrún ló jẹ́ nínú orígun ọ̀ràn ni warofo minhu kásì gborí dìde nírùkù ọgọ́rọ̀ àwọn èèyàn wọn èké ìsìnkìnnì mọ́ṣáláṣí kan wà tí mo ti ń kírun mọ́ṣáláṣí ni ní eh, lópa àdúgbò yìí agugu ní agogo ẹ̀ máa nìbàdàn so wọ́n ń pè owó lówó cooperative lágẹ̀lú grammar school ẹ̀yàn bá rìn síbi sókè báyìí gbàdé left báyìí ilé tí mò ń gbé ọ̀hún bẹ́ẹ̀ mọ́sálásí kan wà wà ń bẹ̀ mọ́sálásí yìí àwọn bàbá àgbàlagbà ni wà mọ́sálásí àfa kan wà wà ń bẹ̀ kò là fà wọn ìmọ̀ létí ro báyìí sàmọ̀nà jùmọ̀ àwọn yẹn máa ṣe. àfa yẹn àwọn tó bá tó bá ń kí kò ní rúkú dá kó bá rúkú kò ní padà kódà bó bá lídìí kírun gánà kò ní padà yọkàn sí. kẹ́ ẹ dìde dákẹ́ ẹ tó ẹ̀ nípa nítorí kalẹ̀ lójijì. mo á wò ó pé ẹ bá lọ sọ pé hadithi kankan kò ní gbà mo á mú akudọ̀rì torí pé àwọn yóò mọ̀ náà yàrá yẹn dárúkọ yẹn tíra kankan ó lè má rí akudọ̀rì náà ó nílé mo ní tọ̀ ọ̀rọ̀ tí mo sọ ń jò ni mo tún wá kàn níbí kódà wọ́n fi sínú ọ̀ràn ẹ̀yàn mo ní tí tó ń fẹ́ mi ní.

so alimuhi mo rí i pé ìfẹ́ ẹnu ló kù òun náà rí kíní yẹn because ọ̀tọ̀ ni wọ́n ti kátìrà yẹn kódà tiẹ̀ gangan ló mú wa níbi tá a so sí bẹ̀tẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn ó máa kà ọ̀tọ̀ ní kéèyàn ó lò ó téèyàn bá dẹ̀ ti máa lo ohun tó ké yóò gbàgbé ẹ̀ tó wà rọ́ọ̀fù nígbà mí irú ẹ̀yìn kò ní ìdíkọ́ lọ mú ẹ sọ Bukhari kankan wá múlùú nǹkan bá ẹ̀ ní èyí náà ni ó gbé jáde kódà gbà mí bẹ mọ́sálásí mi tó bá ti mọ̀ wípé wọ́n ti fẹ́ mọ gbógun tọ̀ èyí ni official kọ̀ ní mọ́sálásí mi ṣèbí wọ́n mọ tó fẹ́ mọ sàlàyé tábà nínú àwọn tí àti àwọn bàbá wa kọ́ wa adọ̀rí yìí náà ni nínú adọ̀rí yìí náà ló wà o àfa adọ̀rí ló sọ o èmi kọ́ ni mo wí o tó yóò sọ̀rọ̀ o takò tó gbogbo wọn náà ni wọ́n kà mọ́tò bá rẹ̀ wọ́n àwọn tí àgbàlódé tẹ̀ ń gbé káàkiri <laughs> gbàlódé ò lè kó adọ̀rí gbàlódé torí pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí bẹ táwọn èèyàn ta tí wọ́n ń ṣe tó yàtọ̀ sí náà sì láwọn wà lórí mọ́tàbù mọ́lìkì tó sì yàtọ̀ sí àwọn tó wà ń bẹ̀ wà rọ́fọ̀ minhu nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn ìrun àbí ká pè ní orígun ìrun òun náà ni ká gbórí dùn láti rọ̀pò wà sujúd ká ṣe sujúd ká forí kanlẹ̀ ọ̀ranyàn ìrun ló jẹ́ àti sọ orígun ìrun alẹ́ lè jọba ká fi jabuha níta ń jabuha iwájú orí báyìí o ti kó imú wa jabuha wà lélẹ̀ àlùwájú oko ká fi lélẹ̀ jabuha alasahi ibi gangan ń pè jabuha ibi lọ́dọ̀ màlẹ́kíà yìí lọ́jọ́ dáadáa kí mú ó kanlẹ̀ káwọn yẹn ó ṣe ọ̀ndà mustahab àti fàdọ́yìn òní wọn lọ kó yẹn sí. wà rọ́fù minhu kágbórí dìde láti ìforí kanlẹ̀ wàlẹ̀ i'tidal wa tuma'nina ká dúró dọ́gbandọ́gba ká sì farabalẹ̀ nínú ọ̀ràn yẹn ìrànlọ́wọ́ níbo náà ti rí dẹ̀lílù ti farabalẹ̀ hadithu alimusi salata hmm, alimusi salati yìí gbàtà nàbí sọ fún pé wà á tẹrfà hàtà tààtẹ́dìlá kọ̀ yìí mọ̀ láyé mi àtà tẹ̀tùmá inú kọ̀ yìí mọ̀ so itminan ìtìdál méjèèjì yẹn náà anabi fi sínú ọ̀rọ̀ tó bá alimusiu sọláàtì yìí tí anabi yẹn anabi fi kún so wọ́n dẹ̀ gbà pé àwọn afa onímọ̀ fíkì wọ́n kó àwọn ìjọ ọ̀ràn ẹ̀yàn ìrun àbí orígun ìrun wọ́n kó jáde níbi bánabi ṣe kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ń tánabi sọ pé erigi fasọ́lẹ̀ fàyínà kàlámùtú sọ́lẹ̀ wọ́n ní gbogbo tánabi sọ ń bẹ̀ yẹn pátá àwọn kan ọ̀ràn ẹ̀yàn ìrun àwọn orígun ìrun lànàbi sọ so nínú ẹ̀ náà gbé hata tààtẹ́ di la kọ́ iman aw tẹ̀tùmá iná قائمة أو جالسة so itminan wal itidal ibẹ̀ náà ti fààyọ gẹ́gẹ́ bí orígun irun àbí ọ̀ràn yẹn wà tartibu bayna fara'idha àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn kéèyàn ó tò wọ́n tẹ̀léra wọn ní sísẹ̀ ń tẹ̀lé wasalaam kéèyàn sálámà wa julusu alladhi ìjókòó èyí tó bá sísálámà yẹn rẹ́ ìjókòó èyí téèyàn ti máa ń sálámà ti parí yẹn sọtí ọ̀ràn yẹn náà ni. wọ́n ṣẹ́rìtù níyà tá a bá sọ pé àníyàn àníyàn tá à ń ṣe tá a bá fẹ́ kí n má jẹ̀ mọ́ ni. muqaranatu wali takbiratul ihram á papọ̀ mọ́ takbiratul ihram ni o á lọ pọ̀ mọ́ takbiratul ihram tó bá ń ṣe Allahu akbar ó ti dà níyàn náà nìyẹn ẹni tó wá ń sọ pé Allahumma ní nàwó ètò dẹ̀lí ìlú lélẹ̀ torí pé yóò gbélé gbọ́ gbà kódà ganu akitọ̀rì gan wọ́n ní níyà yẹn gan muqaranatuha li takbiratul ihram ìgbà tí yẹn ti ṣe Allahu akbar yẹn lè yẹn ti ṣe ẹ̀gẹ́ tiẹ̀ báyìí àkọlọ́kọ̀ àwọn mẹ́tẹ́lá tó máa gbé Allahumma ní nàwó ètò ẹ̀mí kàwárí sọ̀rọ̀ àdá. Allah yóò láwọn ti kọ́ra náà náà bá dábàá ní nǹkan kọ́ra náà kọ́rin alábàárìn wọ́n jọjọ rìn papọ̀ ni bó o ṣe ń ṣeun náà ni baba lóga yìí mo kọ́ra náà tó a kọ́rin alábàárìn tán jọ ń rìn papọ̀ ni èyí tẹ̀yìn ṣe yẹn wọn ò jọ rìn o ẹ ti tàníyàn tán kẹ́ẹ̀tó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kí o wọn ò jọjọ rìn kẹ́límọ̀ tá a fà lóbi ọmọ ti ń sọ wọ́n ní wà ní ìṣẹ́rìtù ní ìyàtúmọ̀kọ̀ọ̀rà náà tù á ní tá a fi sọ pé níyàn ìmọ̀jẹ̀mú ni ó ní pé ká kó bá takbiratul ihram kó bá rìn wà súnà nù ha àwọn nǹkan tó jẹ́ súnà ìrun al-iqama kéèyàn ó ṣe iqama súnà ló jẹ́ kí sọ̀rọ̀ yẹn súnà ló jẹ́ kì ṣe ọ̀ràn yẹn lákòójú yìí nísìnyẹn nìkan fẹ́ kírun ọba kírun tán àwọn ọmọ kírun rẹ̀ lálàáfíà ṣùgbọ́n téèyàn bá máa máa finúfin dọ̀ lónìí ikọ̀ ọmọ kọ̀ ikọ̀ ọmọ ni mí ṣe kankan wọn bẹnu àwọn afáàtì wọn ní irun rẹ̀ bàjẹ́ bàtọ̀ láti sọ̀rọ̀ àtúntò kí ni tí irun rẹ̀ fi bàjẹ́ torí pé ìtàmọ̀dà tààmọ̀dà ẹ̀ṣìyàna rasul aw mukhalafata rasul sallallahu alayhi wa sallam ó finúfin dọ̀ kún fẹ́ yàpá àṣà ànábì ó finú fi dọ̀ kó n fẹ́ yapa rẹ̀ mo sì sọ kọ́ìdà kan nípa kẹ́fíà kí ni mo pè é bẹ̀lẹ̀ kẹ́fíà tí a ò la ibi tó ti ṣe rọ́dù fáwọn ọlọ́mọdé ẹ̀ nìyẹn àwọn ọlọ́mọdé ẹ̀ wọ́n ṣe kọ́ mọ́ tá a bá fẹ́ kí wọn tá a bá fẹ́ dárun kí tá a bá fẹ́ kí jàmá wọ́n ṣe kọ́ mọ́ bàtà bá fẹ́ dárun kí wọ́n ẹ lọ kí èsàn dáadáa àwa mọ̀ wọn dáadáa nínú àwọn òṣùlù wọn nìyẹn wọn nítorí pé ìkọ́mọ̀ kò kò sí mbẹ́ so wàlìtìzámù bẹ̀lẹ́kẹ́ ìfìyà àwòlà òun ló lóore jù torí pé àyè mọ̀ ẹ̀yọ́ sọ́jọ́ sọ̀lọ́ àmọ́ obìnrin àwọn iṣẹ́ kọ́mọ̀ ẹ bá ti fẹ́ dànù yín kí kò ní kọ́mọ̀ so ti gbọ́ yẹn tẹ́lẹ̀ ẹ́ àbẹ́ màá ṣe kọ́ mọ̀ tẹ́ bá bẹ́ dáhùn naam ẹ sọ̀rọ̀ naam ẹ ní ṣe kọ́ mọ̀ o tẹ́ bá ti bẹ́ dà kí ọbẹ̀ kí zúrì Allahu akbar alhamdulillah so wàá so ìdí nìyẹn tó fi jẹ́ pé èyí wà ní àwọn ọlọ́mọdé ẹ̀ náà lọ tẹ̀ bá ti wọ́n bá tún lọ́kùnrin náà ò ní ṣe láà ọkùnrin ó ṣe é ṣùgbọ́n súnmọ́ ni tẹ́ pé ọkàn yẹn wá fò téèyàn ò ṣe bẹ́ẹ̀ yẹn bá kírun tán èèyàn ní dànù yẹn padà nínú yẹn lálàáfíà wọ́n wà bẹ́ẹ̀. al-iqama sunan wa suratu lati ba'da al-fatiha sura téèyàn ké lẹ́yìn fatiha sunan lona sura tẹ yẹn kelen yẹn fatia alankẹri magrebi ali wala dọọli magrebi yẹn kí ami allah subhanallah o subhanallah kankan ẹ ma baanu yẹn lọ sotí ye irun yẹn lálàáfíà sunnani wal laha kéèyàn ó dìde ké sura ìṣe fatia o ṣe é mọ̀ kí fatia jọ̀ràn yẹn abẹ́ẹ̀kọ́ ìdílé kí fatia náà òun náà padà mú ìdájọ́ tiẹ̀ lára àdájọ́ ọ̀ràn yẹn ti fatia kí fi súrà lé súnà ní ìdílé kí súrà hmm? òun náà mú ìdájọ́ látara pé ìdájọ́ fatia súrà gan tẹ́lẹ̀ súnà ní so alikiyamu likirọ́ ati likirọ́ ati bàdàlì fatia súnà fèm ahmad. ahmad. أنا تذهب نعم إذا وارجع واجلس معنا نعم نعم والسر فيما يسر في كاكيو جي نبتاتي من كيو جي جي يقبيع ìrun zuhur عصر أبيكو أتي أيوكا ẹ̀yọ̀kan مغرب àti méjì lẹ́yìn ìṣá wàlìjáharu fi ma yujharu fi ká kéwókè níbi tá a ti máa kéwókè gbogbo yẹn náà súnà pílà pé ọ súnà ni tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwọ̀n bàjẹ́ ọ̀fẹ́ kí zulu Allahu alhamdulillahi rabbil alamin arrahmanir rahim malik subhanallah malik yawmiddin òun ò tí ẹ gbọ́ subahana láyé àkàrà gbogbo ọlá tọ́ọ̀lì ọba kírun tán ọba ìmáàmù alágídí ọ̀kan nìyí lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n ní ẹnìyàn ó ṣe sùjúdù ìforíkalẹ̀ gbàgbé torí pé ó ti dín súnà kankan nínú súnà ìrun ṣùgbọ́n ìtọ́lá àlàáfíà ni pé kò ṣe sùjúdù kankan anabi ti ń kírun kéwú jẹ́jẹ́ rí anabi sì ka àyà kan anabi ka anabi wà á ka òkè wọn àtàwọn akírun tán àwọn sọ ah, ṣé wọn ti ti ṣe lófin pé ká máa kè níbẹ̀ ni pípa àwọn sábẹ́ òbéèrè anabi ni rárá anabi ni mo fẹ́ kẹ́ ẹ mọ sóra tí mò ń kà ní kẹ́yìn náà ò gbọ́ mo fi ṣe bẹ́ẹ̀ sọ́lá ọ̀sán yìí ò ti tó fáwọn màlìkíyà láti sọ fún wa wípé kò yẹ ká ṣe sùjúdù sàwí ṣé kò tó fún ẹ bẹ̀tẹ̀ ń tọrọ bá wa yé yọba wa lè àyèmọ̀ kan mọ́ wọn àti fẹ́ inú là ẹ mọ àdìsí yẹn ẹ mọ táwọn ẹ mọ táwọn gbọ́ yín bẹ̀ níta gbọ́ yín bẹ̀ ni wọ́n ní kọ̀sọ̀ sí àtà náà bẹ̀ ni sàbẹ̀ wò lárí kó ṣe bẹ́ẹ̀ nínú àwọn kan tọ́ lọ́hùn bóyá mọ̀ bóyá mọ̀lẹ́ka jùlọ lọ́hùn náà sì pé kó ṣe báyẹn ànábì ní kẹ́ ẹ̀ bá a lè mọ̀ bóyá Ọlọ́run rán mọ̀lẹ́ka Jibril sí pé kó jí kẹ́ ẹ gbọ́ Abubakar ńgbà tí ń kírun só ṣe bẹ́ẹ̀ àwọn sàbí wo náà ṣe bẹ́ẹ̀ lóbi jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ kó rí rẹ̀ ọ́ fapò o kàn lè máa sọ̀rọ̀ sáwọn afa sansáájú ju àjò àbá ọ̀rọ̀ yẹn bó ṣe rí yẹn ó wà convincing dáadáa ẹ̀rọ afa mi ò sún yẹn nìgbòtò wà á ní wà fàkùtù máa lè máa lè kí mo dúpọ̀ lè máa bá ké sókè ó sì sùjúdù sáà o kọ́ wa ni Màlìkí ló ń bá lọ lọ kí sọ̀rọ̀ pé Màlìkí argument wọn yẹn ó convince gbé n tán sọ yẹn tó bá argument rẹ yẹn ó convince wọn. wáàdì ó tún yá wọ́n tún ní èyí tá nàbí kà yẹn nínú àwọn Màlìkí àwọn tí ò bá ti ju àyà kan lọ tẹ bá fẹ́ lò ẹ̀yìn ẹ̀ fojú fò tó bá ti ju àyà kan lọ yóò ṣe sùjúdù sáwù torí pé èyí tí Ànábì ṣe kò ju àyà kan lọ. afa hada min ummi salamu alaykum. wa kullu tak wa sami'a Allahu liman hamida gbólóhùn sami'a Allahu liman hamida tá a máa ń sọ yẹn sunna náà lónà. ìmáàmù ó sọ àwọn tó wà lẹ́yìn náà ó sọ sami Allahu liman hamida téèyàn bá ń dàrún kí sami Allahu liman hamida tẹ́pẹ́ ń kí ní jama ọ̀rọ̀ àwọn afa àkúnṣe méjì lérí ẹ̀ tẹ́ bá ń kí ní jama tí màá bá kó sami Allahu liman hamida àwọn afa kan pé èèyàn ò ní sọ sami Allahu liman hamida téèyàn téèyàn èyí tẹ́ wà lẹ́yìn ẹ̀ sọ pé rabbana walakal hamd àwọn afa kan rárá ẹ sọ sami allah alimọ alhamdulilayi náà ẹ tún sọ rabbana walakala torí pé ẹ̀rí tiwọn ni pé anabi ni sallu kama ra'aytumuni usalli anabi ni ẹ kírun mo ṣe ń kírun imaamu sẹlẹ anabi tí anabi bá sọ sami allah alimọ alhamdulilayi yóò tún sọ rabbana walakala alhamdu torí pé imaamu méjì ni imaamu sọ nígbà tó bá jẹ́ pé méjì ni imaamu sọ tánàbí sọ pé ẹ̀yin tó wà lẹ́yìn ẹ sọ pé rabbana walakala alhamdu ìtumọ̀ yẹ pé ẹ sọ sami allah alhamdulilayi sọ rabbana walakala alhamdu ṣùgbọ́n rọ̀tà anabi sọ wà direct anabi ní ìdá qala al-imam sami'a Allahu liman hamida faqulu rabbana walakal so èyí tó jẹ́ zọ́hírù ẹ̀rí tó fojú wọn ò náà ni pé ká sọ rabbana walakal hamd wọn ò béè lọ́wọ́ káwọ́ sọ pé sami'a Allahu liman hamida tọ́ba yẹ pé à ń kírun lẹ́yìn ṣùgbọ́n ìdá kana al-fadh tọ́ba yẹ pé èèyàn dànù kí ó sì sami'a Allahu liman hamida ó sì rabbana walakal téèyàn bá ń dàrún kí àwa náà ká aláfàpé èèyàn ní sọ ibẹ̀ yẹn la ti lo hadisi táwọn lò yẹn wípé sọ́lù kàmárọ̀ ẹ̀túnmọ̀ ní sọ́lù. ṣùgbọ́n anábì yìí ní eyín ní ká lo ẹ̀rí yẹn fún lèlifàdù ṣùgbọ́n alimọ́ọ̀m anábì sọ ìdájọ́ ti yẹn lọ́tọ̀. àyínà àwọn ẹ̀kọ́ àmì náà tẹ́ pẹ́ lẹ́nu sẹ́mi aláàánú àbógun tí o kò sí ní tó gbọ́ yé níbi hadisi yẹn náà nìyẹn ṣùgbọ́n anabi ti sọ ti ma'mum lọ́tọ̀ ìyẹn tó ma kọtẹ bá ń kírun lẹ́yìn imam ìdá qala al-imam àbí sami Allahu liman hamidah faqulu rabbana wa lakal ìyẹn ti clear ọ̀rọ̀ wípé sallu kama ra'aytumuni usolli alu hadisi yẹn níbi alfad taba kí a sì sami Allahu liman hamidah adé sọ̀rọ̀ rabbana wa lakal hamd hada wà so hada mawqifuna. ولا نخاصم من خالفنا في الموضوع هل قضية قضية الدليل يجيب هذا ولا هذا ولا نقل ولا نتمذهب ولا نتعصب لأنه دوك لي سوا لو لو المدين سوري تمام بعد سمع الله لمن حمده كان يتنكون لين أمسوا ربنا ولك الحمد نعم وكل تكبيرة sunnatun illa al-ula gbogbo Allahu akbar Allahu akbar tá a máa ń ṣe yẹn sunna ni gbogbo ẹ̀ èyí tọ́jú ọ̀ràn yẹn illa al-ula oní takbiratul ihram àkọ́kọ́ tá àkọ́kọ́ máa ń ṣe yẹn ìyẹn lọ́ràn yẹn ìyẹn lórí gun sọ́gbó èyí tó kù yẹn pátá sunna ni wa tashahudani wal julusu lahuma tashahudu méjèèjì tá à ń yẹn sunna ni <clears throat> wal julusu lahuma fún méjèèjì sunna ni. وتقديم الفاتحة على السورة على السورة كاكوكي فاتحة ساجو كاتوكي سورة كاتوكي سورة سنن في مسألة نعم الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين آه. هذه مصيبة tọ́ba lọ wáyé báwọn sẹ́rùn bàjẹ́ ibi tí wọ́n ń lọ gan nìyẹn wọn ò ní ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá wáyé bẹ́ẹ̀ sẹ́rùn bàjẹ́ wọn ní wọn bàjẹ́ alimuyi sọ́sà kẹfà tíya ọ̀rọ̀ kó gbèsè wájú gbèsè yìí kọ́díyà mi nìyẹn tẹ gbọ́ yìí báwọn pé ní o ti ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tó bá bì ọ́ lóbi jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí o gbúdọ̀ kọjá ń bẹ̀ kó o tó lè jókòó wájú pé sáwọn sars mo ní question tó o bá kọjá níbi àwọn nǹkan yìí ó máa gbé síra wọn hmm? ó ṣe kí ni ó máa gbé síra wọn tába parí màá fún yín ní fáyidà kan lórí àwọn masáyìlì kan ó dojúrú ọ̀rọ̀ àwọn afáàpọ̀ lórí ẹ̀ naam. naam. وتسليمة الثانية والثالثة للمأمون والجار بالتسليمة الواجبة وتسليمة الثانية سلام إليك جات إليك للمأموم فأني تكين لي إمام سنة لدو مالكية متى لسلام so. tó ti ẹ dà tí ìmáàmù padà ẹyọkan nù tọ̀tún ẹyọkan tòsí ẹyọkan ó lé mélòó ó lé mẹ́ta asalaamu ẹ ń tẹ́ mọ ẹ ń tẹ́ sẹ́lẹ̀. ẹ wàá bí wọn léèrè wípé ń bo ẹ ti rí yẹn ẹ farabalẹ̀ níbo ni ẹ ti rí yẹn o ẹ̀yin màlìkíyà o níta àmọ́ nípa níbi ọ̀sà sọ̀tún ọ̀sà sọ̀sì níta àmọ́ nìyẹn wọn ò ní ni wọn ò ní tọ́lọ́ wọn bá sọ pé wàá yíra huyyitum bi tahiyyatin ardu sálámà ló sá sí wáyé <laughs> ká má tún gbẹ́sẹ̀ a gbọ́dọ̀ da sálámà yẹn padà tí wọ́n rí wí àgbẹ̀ rí wí. <laughs> so èyí tá nàbí ṣe àti ṣe ṣùgbọ́n agbọ́dọ̀ dà padà ní táwọn wà sọ ni pé ẹ mú sálàfù kan wá bóyá ó mọ̀ àbí gangan wọ́n wà kó ọ̀rọ̀ àwọn kan náà wà nínú àwọn sálàfù náà wọ́n tàbí yìí kọ̀tàn wọ́n kó wá ọ̀rọ̀ àwọn tàbí yìí nígbà ata mina sọ̀hárà wọ́n kó wá tòní yàtọ̀ jẹ́ pé tó bá fẹ́ máa ṣe gànàgànà ṣe pẹ̀lẹ́ dáa pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jókòjú rẹ̀ ó tó nǹkan púpọ̀ kó tó máa kọ̀ndẹ́mù ẹnìbọ̀dì ṣùgbọ́n táwọn náà wá dúró lórí ni pé èyí tó jọ̀ràn yàn tó ṣe pé téèyàn bá ti ṣe ìrun ti parí ìyókù súnà ni sẹ́rí tọ̀tún yìí àwọn míì ń bẹ̀rẹ̀ gún wa pé asalaamualeykum ìrun ti parí mu ẹ̀yọ̀ kan náà wọ́n sà mọ́ wájú mẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀yọkàn yẹn wọ́n fi kó tiẹ̀ àti ọ̀tún ọ̀sẹ̀lẹ̀ tọba débi tí wọ́n ti ń lò ó rí o máa ṣe ń lò yẹn tọba sá méjì wọ́n ni wọ́n mọ̀ wò á eléwòlélé ní buhari wọ́n gbọ́ lọ́ọ́ ti gbé tiẹ̀ wá ẹ̀yọkàn yẹn assalamu alaykum ẹ̀yọkàn yẹn wọ́n sọ ó malikiya àwọn kan nínú malikiya náà nìyẹn ṣùgbọ́n nínú súnà èyí tó fẹsẹ̀ àrìnlẹ̀ òun náà ni tánàbí dún ní mọ́tí máa ṣe é gbogbo gbà òun náà ni ọ̀tún àtòsí ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan alábì máa ń sẹ́yọ̀ kan báwọn tábàtà fi súnà táwọn assalamu alaykum ẹ̀yọ̀kan ó wà ó ṣùgbọ́n ìtànàbí dún ní mọ́tí máa ń ṣe é jù táwọn sàábì náà máa ṣe é assalamu alaykum wa rahmatullah sọ wá ní èyí tó jọ̀ràn yàn òní tọ̀tún yẹn ṣe rí tiwájú tòsí yẹn àtàníyàwó àtàlítà yẹn wọn ni sunna ni àwọn náà máa bẹ sunna ni o bí yóò bá ṣe kò sí kò sí láàfin bẹ. wàlìjáàrú bi tẹsílímàtì lè wàjibà èwo náà ń pè ní tẹsílímàtì lè wàjibà òní tọ̀tún yẹn kéèyàn ó sọ sókè sunna ni kì í sọ̀rọ̀ yẹn asalaamu alaykum wa rahmatulah bá a ṣe sọ sókè yẹn sunan ṣùgbọ́n ká sọ sókè yẹn sunan ndalibalikeya. والصلاة على رسول الله صلى الله عليه وسلم kásì salatu fanabi tá a bá ń ṣe àtàyà sẹ́yìn pé àwọn àtàyà yìí tá ti sálámà yẹn asa salatu alama sọlá àmì kàmá sọlá ìtàlá ibrahim wàhálà alibra alama barikala tó ti wá báyìí ó wà bẹ àwọn náà ń da malikiya sunna ni hata ń da lẹ jumhur àwọn tó pọ̀ nínú àwọn àwọn àyíma náà sunna ni wọn pè ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọn ṣe jumhur àwọn sọ pé ọ̀ràn àwọn kan sọ pé sunnatun akada òní tókítà bá ti lọ sọ pọ́nrán yẹn ni àfọ àṣekọlá Albani rahimahullah rahmatan wasi'a àwọn dúró lórí pọ́nrán yẹn ni wọ́n lè tún kọ́ọ̀rọ̀ àwọn sálàfà wa tába dúró lórí pọ́nrán yẹn ni bẹ́ẹ̀ bá sàtàyà tó bá ti ṣe yẹn irun yẹn ò ti pè ṣùgbọ́n àwọn jumhur wọn ni sunnatun mu'akkada ó ṣe bẹ́ẹ̀ ọba ṣe irun pé ṣùgbọ́n ládàá tó pọ̀ ó sọnù máa yàn lọ́wọ́ hàdà ọ̀rọ̀ àwọn jùmọ̀rù ni. so náà ni lílọ tí àmàlùkì àfikún ní sunna bíi ayé sunna tó mọ àkàdà wà sùjúdù alal anf kéèyàn ó forí kanlẹ̀ nígbà tó bá forí kanlẹ̀ yẹn kí mú ó kanlẹ̀ wàlùkàfẹ́yìn kí àtẹlẹwọ́ méjèèjì ó kanlẹ̀ wà kí orúnkún méjèèjì ó kanlẹ̀ wà àtúrọ́fù kọ̀dàmẹ́yìn kí ọmọ níka ẹsẹ̀ náà kò kalẹ̀ ẹ̀wù tán kò yẹn wá jabuha ni wọ́n pè lọ́rùn yẹn ṣùgbọ́n gbogbo imú kankan yẹn wọ́n kó wá sínú kí ni o sunan ṣùgbọ́n wa aliyatimu sujud bigeri hadi laṣẹ so lánàá lánàá farre sọtáyà bá ti sọ sujud àwa ti kó gbogbo eléyìí mọ mo kí ibùdó gbádùn ẹ wàlláhì ní tí wọn ló gbádùn ṣùgbọ́n ibi táwọn ti lọ mú wa pé. يتم السجود بمجرد بمجرد مس الجبهة العرض ẹnu pé bíi kanlẹ̀ ní ti لا يلزم sùjúdù ni láyé alizamu pé olùgbà tí so yẹtí mu lọ́dọ̀ tí wọ́n ìtumọ̀ pé ó forí kanlẹ̀ ó ní kí bíi kọ kalẹ̀ níta ṣùgbọ́n tá a bá ní ká wò pẹ̀lú kẹ́fíà wàlí ìltìzámù bìlì kẹfìyàtì kí ni o àwòlá bó la nàbì yẹn ṣe sojúdù ṣe ti ló gàlà fẹ́ wò ní àbí bó ní kẹfìyà bá nàbì yẹn ṣe ìmú kalẹ̀ wẹ̀ tó wà lẹ́wọ̀. so tó ti káwọn lóun sọ yẹn wọ́n rí wí o ẹni tó kírun ní ìsìn tó wá kírun tó gbé bíi tó gbé mú òkè tó gbé bíi níbi kalẹ̀ tó bá kírun yẹn tán lójú wọn lọ kó síbi sunna pé dàtí síláàdá tó pọ̀ ó sọnù má lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe kó àṣọ pé yóò dànù yàgbà àwọn náà mọ nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yẹn kì í ṣe pé wọ́n ní kéèyàn ó mọ ẹ má gbọ́ wọn yé lọ síbi wípé wọ́n àwọn kan tá ń pè ní sunna sunna ibi tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà míì táwọn ti ṣe mistake dẹ̀ àwọn kan tá ń pè ní sunna sunna kì í ṣe pé wọ́n ní ká má ṣe o ìtàkà ń sọ ni wípé wọ́n ń ṣàlàyé implication pé àyímọ̀ téèyàn ò bá wá ṣe é sẹ́rùn bàjẹ́ ní tí wọ́n wà áfítà nìyẹn ṣùgbọ́n ibi táwọn èèyàn máa gbọ́ yé sí ibi táwọn ó gbọ́ yé sí ni wípé àní ṣe é sotí wa báyìí kì í ṣe túmọ̀ ènìyàn wasaturo wasutura lẹ́gẹ́rì mọ̀ kéèyàn ó sì ṣe sutura òun náà ni ká fi gàgà síwájú nígbà tá a bá ń kírun òun náà sunna ni kì í sọ̀rọ̀ yẹn lẹ́gẹ́rì al-ma'mum fún ẹni tí kìí ṣe ẹni tó ń kírun lẹ́yìn imam torípé ẹni tó bá ti wà lẹ́yìn imam owó ní ìdí kíni o sutura fal imamu sutura tuhu imamu ni sutura rẹ̀ mọ́tò bá ń dànù kí o gbúdọ̀ ní kankan tó fi ṣe sutura níwájú ṣíṣe sutura yẹn súnnà ni lọ́dọ̀ àwọn malikiya àtọ̀dọ̀ àwọn jumhur kì í ṣe wájib àmọ́ géèrú jumhur nínú àwọn afa wọn ni wájib afa sheikh al-Albani rahimahullah àwọn náà ni wájib tábà lọ wọn ní sifatu salatu nabi wọn ni wájib wọn dẹ kú ẹrí wá ẹ wà máa béèrè pé sáwọn afẹ ilé sáwọn ọ̀rẹ́ rí yẹn ni wọn rí sọwọ́n máa ń ṣe tahlil yẹ ìwọ náà padà wà mọ ìdá fi sọ bẹ́ẹ̀ sotí ó mọ̀ tán fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n súnà tí wọ́n ń pè yìí súnà tó mọ̀ àkàdà súnà tí akápámá ni lọ́dọ̀ àwọn malikiya wà aqalluha in tó kéré téèyàn lè fi ṣe sutura gíláàsì romohi ó gbúdọ̀ nípa ní òǹdíwọ̀n romohi ní nípa ọrùn ọ̀fà igi tá máa ń tẹ̀ wọ́n tàbí máa ń sọ fààyàn ẹ rí i pé kò lè nípa tó pòlù yìí tó bá tó pòlù kò ní ṣe tẹ̀ láti fi ṣe kíní ọ̀fà yìí so yóò nípa báyìí wà tó lù dìrà ẹ̀yìn ó sì gbúdọ̀ gùn gẹ́gẹ́ bí dìrà dìrà níbí dìrà níbí eléyìí ò sí bẹ́ẹ̀ o ndẹ́npẹ̀ ní dìrà láti bí débì kò ní pè ní dìrà that kí ni ìdáfi pè ní dìrà ṣe àwọn ìgbà tánábì bẹ́ẹ̀ ṣàlàyé rẹ̀ kí lànà bìbí ṣàlàyé ẹ̀. Lana ló ń ṣàlàyé ẹ máa dán gbè ní gàárì hmm? ìdá máa ń gbé tí ó ṣẹ̀nu báyìí tí máa wà lẹ́yìn rẹ̀ wọn lànà ló ń ṣàlàyé ṣùgbọ́n gàárì gbogbo èèyàn lè mọ̀ rí ẹlòmíì ò rí rí ṣùgbọ́n ó rí eléyìí sóò ní ni ó ní tí ó ń tàn bá kí àwọn fáǹsì nìyẹn wọ́n lọ mú nǹkan tó jẹ́ pé yóò lè jẹ́ kó tètè yé yín pé gúngùn rẹ̀ tẹ́ bá dẹ̀ lọ fi léyìn wọn ìtànàbí nsọ̀yàn déédéé rẹ̀ náà ni ṣùgbọ́n yẹ kàn fi nǹkan kún dèrọ́wù tún yàtọ̀ sí dèrọ́wù dèrọ́wù tèmi méjì rẹ̀ ní tẹyọ kan tẹlómi o tèmi náà bó ṣe kéré yìí ní ìsìn báyìí ọgbà méjì tiẹ̀ lómi so ti ye ìgbà yàn tó yẹ ká sọ ni pé túlù dìrọ́ọ̀ì alimọ̀tàd awele mọ̀tàd ìdọ́jẹ́ ti dọ́gbandọ́gba kì í ṣe ti rárá kì í sì ṣe tòmíràn so ti ye bẹ́ẹ̀tì bójú wulẹ̀ kórí àwọn àpèjúwe táwọn ẹbí ṣe yẹn sallallahu wà á adalu wà á kọ́ ọ̀mù tọ́wọ́n yèrè rí ó gbúdọ̀ jẹ́ nǹkan tó mọ́ láàfin ṣe sábìtì ń tá a bá gbé kalẹ̀ tí ó dúró gẹ́rù mọ̀ṣàwíṣì tí ò ní máa ṣe pé atẹ́gùn ọba tó fẹ́ dànù ǹdọ́wà mọ̀ṣàwíṣì ni tí ò lè gẹ́rù sábìtì tí ò dúró sójú kan atẹ́gùn bá fẹ́ yóò tún lè gbé lọ ẹ̀tún sẹ̀ sáyé lọ tún fi bẹ́ẹ̀ padà la kì í ṣe wọn èéfì nǹkan yẹn ṣe sutura o hmm? lágbèjú yóò ní ìsìn yẹn mú tó wà nù ilé ọwọ́ agbélé atẹ́gùn lè fẹ́ dànù sọláyà jùs sutura so àlàyé yẹn tí wọ́n ṣe wá fadọ́ ìlú ha àwọn nǹkan tó jẹ́ fadọ́ ìlú sọ́lá àwọn nǹkan tó jẹ́ pé ó dáa súnà náà ni ṣùgbọ́n kò í ṣe pé ó tún lágbára tó àwọn èyí tá a sọ síwájú yẹn ó dáa kéèyàn ó ṣe nínú ọ̀run téèyàn ò bá ṣe é kò ní sùjúdù kankan kò ní kankan rọ́fù olùyàlẹ́yìn inda al-ihram ká gbọ́ wa méjèèjì sókè nígbà tá a bá ṣe ihram hátà àtọkọ́bìlà alùpùpùmẹ́n títí tí ó fi ṣe déédéé etí wa méjèèjì pé nínú fàdọ́ìl ṣètùmọ̀ àtàǹsọ̀ nípa ká má ṣe kì í ṣètùmọ̀ ẹ̀nìyàn ṣùgbọ́n ní téèyàn ò bá wá ṣe sí ẹ̀rùn bàjẹ́ ẹ̀rùn bàjẹ́ tàbí fàyọ̀mbẹ̀ ni. ṣùgbọ́n pẹ̀lú àlàyé fíkì ìsúnà fíkì ìwòtí súnà àwọn ò ní pín fún wa báyìí òwúrẹ́sì wà ń bẹ̀ sotí wọn ò ní pin daba nka kọlọkọ àwọn tíra sunna wọn ò ní sọ kẹfìyà tó sọ bánabi fi ń kírun daba ka sábà tó sọ láti nà baba abáni ò ní máa pín ka pé fàdọ́ yìí nìkan wọn sọ bánabi fi ń ṣe àwọn náà mọ̀ pé fàdọ́ yìí nìkan kìíní kan nìkan ṣùgbọ́n wọn ò fẹ́ pín bá yẹn káwọn yẹn mọ̀ àwọn pátì mọ̀ ṣé bá náà sọ́lú kàmáàrọ̀ àìtúmù ni ò sọ̀lẹ̀ ṣùgbọ́n tí ò lè jẹ́ káfẹ́ darú àwọn tíra yìí nù tó bá ti di bí ọ̀rọ̀ dájọ́ wàhálà ó ṣẹlẹ̀ gbódà wọn ní bá anabi sọlá sálá bá sanabi ṣe mọ àṣetẹ pé ọmọ anabi ó ṣe báyìí àbí kọjá bíi ti kàn bí àbí kọjá bíi ti ń bí ẹnìkan wàá fẹ́ kírun ọba kírun tán wọn bá bí ọ lè pè àfa bó ní wọn ó ní pọblẹmù wàá rí àfa àṣekò nírun ni anabi ni sọlù kàmọrọ ìtumẹ na sọlù ní yorùbá ti kí bá anabi jẹ pinnu lórí di fasọlì láyé ní kàlámù tó sọlù ó yìí ṣe fàkì yóò yìí ṣe yóò dàrú mọ́ lójú kọ́mọ́ bá dàrú náà fi ṣàlàyé àwọn ìjọ ń ṣe yìí ṣùgbọ́n ká mọ̀ wá lọ gbọ́ yé wípé kéèyàn má wàá ṣe àwọn nǹkan yẹn ibi tó pọ̀lọpọ̀ àwọn èèyàn méjì ti sọnù ni wọ́n wàá ní ṣe wọ́n ti ṣe bí wọ́n sọ pé fàdọ́ yìí ni là kéèyàn kínú bá nàbí ṣe ní ká gan ní máa kí láàdé èèyàn ó pé. wa qawlul ma'mum wàlífàd ọ̀rọ̀ tí ẹni tó bá ń kírun lẹ́yìn imam àtẹni tó ń dàrún kí tá máa ń sọ wípé rabbana walakal hmm? gbólóhùn yẹn fàdọ́ ìlú náà wa ta'minu ba'da al kéèyàn sọ gbólóhùn àmín lẹ́yìn ìgbà tán bá ké fatia tán lèlè fàdí lọ́dọ̀ àmàlìkíyà wọ́n lẹ́ni tí ó ṣe àmín tán bá ké fatia tán ìmáàmù ò sí ń bẹ̀ o ẹni tí ń bá ń dárun kí fúnra yóò sọ pé àmín wal ma'mum àti ẹni tí ó bá ń kírun lẹ́yìn ìmáàmù idha qala al-imam ghayril maghdubi alayhim walad-dallin fakulu àmín ẹ sọ pé àmín pé màmúmù ni wọ́n lè fa àṣeyàn tó mọ̀ pé tẹ bá rí típíkù màlìkì tí màá bá pé bẹ́ẹ̀rù ni wọ́n gbọ́ bí alayhim wala dallin àwọn jọ̀mọ́ ni ó ṣe àwọn ò ní ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wọlé hadith wa sotí anabi ni man wafaqa ta'minuhu ta'min al-mala'ika gufira lahu ma taqaddama man ẹnikẹ́ni tí àmì rẹ̀ ó ti kó ìmáàmù náà ó ti kó sínú tó ti yé so idan ọ̀rọ̀ pé ìmáàmù ò ṣe àmì yẹn àwọn kankan làwọn náà gbọ́yé náà fi bá débẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìtọ́lá làáfíà nípa ìmáàmù ó ṣe kìnnà yóò ṣe àmì. wàlá yakulu wa al-imam ìmáàmù ò ní sọ illa fi qira'ati sirr àfi tó pé màmú bá ń kírun jẹ́ẹ́jẹ́ tó ń kírun jẹ́ẹ́jẹ́ ìgbà yẹn nìkan ni yóò sọ àwọn tó pé ń kírun sókè kò ní sọ àmì. èsì dẹ́lẹ́lẹ́ lọ́ndọ̀ ọ̀dọ̀ ṣàfihìyà àwọn ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wájìbù ni kò sí àmì wájìbù ni wà tẹ̀síbí òfin rúkọ́ kéèyàn ó ṣe subhanallah ní rúkọ́ subhana rabbiya al ní rúkọ́ yẹn min al-fadọ́yì wà du'a fi sujud kéèyàn ṣàdúrà ní foríkalẹ̀ subhana rabbiya ala ní ọdún ṣàwọn àdúrà ní fadail náà ni. wa tatwil al-qira'ati fi subh kéèyàn ó ké súra tó gbóòó lóyìn bá ń kásùn nínú fadail náà kì í sọ̀rọ̀ yẹn kì í ṣe sunna lọ sunna fadail téèyàn bá lè ṣe ò dání. wa zuhur tẹ̀líha súrì náà kéèyàn ó ké súra tó tún túmọ̀ irú èyí téèyàn ké lásùn min al-fadail wa taqsiruha kéèyàn ké sóra kéèyàn ó ké kúkúrú kó mọ́ pọ̀jù fil asr wal maghrib níbi asr àti maghrib ní fadail wa tawassutuha fil isha kéèyàn ó ṣe níwọ̀ntúnwọ̀nsì tẹ́kù ìṣàlẹ̀ àfẹ́ kí nínú àwọn fadail wa takunu suratul ula qabla ath-thaniya wàtàkùnù àsúratul ula kọ́bìlà thaniya wọ́n ní kó ṣe pé súra alákọ̀ọ́kọ́ tí èèyàn bá kọ́kọ́ kọ́kẹ́ ìyẹn ó gùn púpọ̀ wà kọ́bìlà thaniya síwájú súra eléyìí téèyàn bá tún kiri bí rákà ẹlẹ́ẹ̀kejì wà á tu wa lómìnira téèyàn bá ń kírun nínú fàdọ́ ìrìnnà pé súra ìtọ́ bá kọ́kọ́ kà ní rákàlà àkọ́ eléyìí tó kà ní rákàlà kejì kò ní gùn tó tala kọ̀kọ́ nínú fàdọ́ ìlú nínú fàdọ́ ìlú kì í sọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n sọ yìí téèyàn bá máa ń lò ń máa ń sọ pé èèyàn máa ṣẹ́ tó ń ṣeun dáadáa ó rí tẹ́bá ń kí wọn tó fasúra yẹn lọ tó ti gún tó tún fẹ́ kíra kẹlẹ́ kejì ẹ̀ lónìí ah àtúnbọ̀sí nítorí ah yóò ti di mọ ìgbà inú yóò tún gùn ọkà ká ah inú rẹ̀ ó dùn ìnà ah, mo rò pé a tún pẹ́ fẹ́ fààyàn bẹ̀ ni yóò lè dé kọ́kàn yẹn torí ti sùn tábà lè kírun ní wá kírun lẹ́yìn ẹni mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ kẹ́rẹ́ kàkejì ọkàn sí ní fúfú yẹ in tó ti rò yóò gbé kó lẹ́mu yóò tó padà wá. sọ̀rọ̀ náà sọ̀rọ̀ kọ́mínà fọ́dọ̀ yìí wal ayyatul ma'lumatu fi ruku'i was sujud wal julus wọ́n ní gbogbo àwọn ọ̀nà tí a ti mọ̀ nẹ̀ tí wọ́n ṣàlàyé fún wa kó tá a bá wà ń rúkú bẹ́ẹ̀ yóò ṣe ṣe tàbí kẹ́yìn ọ̀nà tó yẹ pé tá a bá gbé omi sẹ́yìn yẹn kò ní dá gbogbo àlàyé yẹn ó wọlé ayhatul ma'luma wọ́n ní gbogbo àwọn àlàyé yẹn nínú fàdọ́ ìlú kó sí wà sujud báàsì forí kanlẹ̀ tí bí ò ní fún mọ́ bí tí ó ṣe bá tó ti yé al-ayatul ma'luma fi sujud wọ́n ní gbogbo ẹ̀ náà wọ́n nínú fàdọ́ ìlú yẹn kò sí wàlìjúlùs bá a ṣe ń jókòó tí a jókòó ìfitirash tá a fi àtàgbà ọkàn lẹ gbogbo yẹn pátá lọ́dọ̀ àmàlìkì àwọn kò sábẹ́ kí ni o fàdọ̀ yìí kí ni dábì kó sínú abẹ́ fàdọ̀ yìí pé bàbá tí ń kírun mọ́ lásì tí ò sí sọ́ọ̀sọ̀ pé kò nírun hmm? gbàdúrà ṣe sùjúd lọ́ọ́ ẹlòmíì tó bá ń ṣe sùjúd báyìí. ọwọ́ akírun tán bó ṣe kírun yẹn tán ṣé a sọ pé kò nírun ni ṣe bó ṣe sùdúdù al-ayhatul ma'luma yẹn ni ni ò ṣe abẹ́ẹ̀kọ́ sòdí yẹn dábì kó sọ́ńdà fọ́dọ̀ ẹ̀ lọ́dà màlìkìyà ṣùgbọ́n tá a bá ń bá àwọn èèyàn sọ àní sọ́bẹ̀ o àmọ̀ pé ká máa ṣe nǹkan yẹn torí pé mélòó mélòó lẹni tí ó kírun láàdá lóòótọ́ àná sọ pé kó dárun rẹ̀ padà ṣùgbọ́n nínú láàdá ọgọ́rùn-ún lápèjúwe ó lè mọ nìdí láàdá márùn kúrẹ́ lọ. wàlẹ̀ ìlítìsáhùn bìlẹ̀ kẹ́fìyà ti àwòlà torí pé kò kíyèsí gbogbo àwọn nǹkan yẹn lóòótọ́ kì í sọ̀nà yẹn bẹ́ẹ̀ tí àyè má kíyèsí gbogbo nǹkan yẹn yóò jẹ́ kí láàdá tó pọ̀ kó sọnù èyí yàtọ̀ pé àwọn àfa tó yẹ káwọn èèyàn ona la afa imam athawri sufyan athawri on istawsu bi ahli sunnati khayra fa innahum ghuraba istawsu bi ahli sunnati khayra fa innahum ghuraba ẹyin ìyẹn máa fa níyàn dáadáa báwọn súnmọ́ lò lórí pé àwọn ni àwọn tó ṣe pé tànà gbèsò wípé gùrọ̀bá ò ní wọn jókòó lọ jókòó lọ jókòó. torí pé àwọn gùrọ̀bá ni wọ́n àwọn onígùrọ̀bá làwọn tó yẹ pé gbàtẹ́sì ti dàjòjì lérílẹ̀ àwọn táwọn ń ṣẹ̀sìn bó ṣe yẹ kẹ́sìn orí wọ́n ti dàjòjì gùrọ̀bá àwọn làwọn tó ṣe pé yuslihun ma afsadahun nas ní táwọn yẹn ti bàjẹ́ wọ́n tún ṣe fáwọn gùrọ̀bá ẹ sọ dáadáa nípa wọn ẹ fojú rẹ ẹ fi wò wọn sòdí yẹn tó pé àwọn afásúnà àwọn òní máa sọ báyìí àsọ pé malikiwe afásúnà náà bẹ̀tẹ̀ yìí táwọn eléyìí ń sọ yìí wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ alifẹ́kẹ̀ akam àyèmọ̀ tó bá wá wáyé báyẹn ìwọ gẹ́gẹ́ bí àfa àtàbẹ́ béèrè ìdájọ́ lọ́wọ́ rẹ kí ni nǹkan tó gbẹ́sẹ̀ lé tó fi mọ ìgbà tó sọ pé kán dànù yẹn padà ìgbà tó sọ pé ẹ má dànù padà ṣùgbọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ máa wò. báyìí ohun tí àǹfààní àwọn ilé ìtànkà yìí wà fún nìyẹn kì í ṣe pé tó bá ní ká fẹ́ ṣàlàyé bí yóò ṣe kírun á sọ gbogbo ẹ̀ papọ̀ ní báyìí lẹ́sìn sí báyìí lẹ́sìn sí báyìí lẹ́sìn mọ́ practical sọ̀la ìyẹn là fún àwọn aṣẹ́kọ̀lá gbani ṣe nínú tíra àwọn sífàtú sọ̀la àti nàbí. ẹ̀rí pa àwọn ọmọ sọ pé kàní musa wọn kó gbogbo ẹ̀ wá wọ́n sì ṣe wá lójú kòkòrò pé bó ṣe ká máa ṣe nìyẹn lóbi jẹ́ pé ń bẹ nínú àwọn àfáàngbà míì tẹ́ pé àwọn èèrò gábà kẹfìà ṣùgbọ́n a gbúdọ̀ ká nítorí wípé ẹnìkọ̀ọ̀kan náà ni ó bára rẹ̀ nípò táwọn èèyàn lè máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ìdájọ́ ẹ̀sìn èyí tó yẹ kó wọ́ mọ́ ó wà mọ́ èyí tó yẹ kó sẹ̀dẹ̀ pé eléyìí o bàbá òsọ́nà àbáyọ ẹ dànù yẹn padà èyí tó sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ládàá tó pọ̀ lọ sọnù mọ́ yín lọ́wọ́ o sọ téèyàn bá mọ gbọ́ àwọn nǹkan yẹn èyí ó mọ fọ́jú nǹkan papọ̀ ìyẹn ló ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu nisalala asalaamu wọn bákan náà walkunutu sirran qabla rukuci wa ba'da surra wa ba'da suura kéèyàn ké kunut kéèyàn ké kunut sirran jẹ́ẹ́jẹ́ qabla ruku kéèyàn tó lọ ruku nínú fadọ́ọ̀lì wàbáàdà sùúrọ̀ ìgbà míì sì ń bẹ lẹ́yìn ìgbà tí wàbáàdà lẹ́yìn ìgbà tí èèyàn bá ké sùúrọ̀ tán kunut dalmalikiya nínú fàdọ́ ìlú lọ́wọ́ kì í sọ̀rọ̀ yẹn. fi thaniyati subuhi ẹ̀ fi thaniyati subuhi níbi rákà ẹlẹ́ẹ̀kejì tí èèyàn bá ń kásùn bá ẹ̀rì kó wọ́pọ̀ ńgbà kan kò sí mọ́ dáwàá súnà lọ́fọ̀ dànù ẹ̀rì kó wọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àwọn bàbá wa bá ti pé tí wọ́n bá ti fẹ́ rákà kejì ìtàsùnbà wọn wọ́n ó dùn ó pẹ́ náà kà so náà fi sọ pé fi thaniyati subuhi so ti táwọn máa ṣe òun màlìkí àtàwọn máa ṣe òun nínú fàbọ́ yìí lọ́wọ́ so ìwọ́tọ̀ wa ti ka àwọn tá a fún ní ni wọ́n ṣe ẹ̀ẹ́dì bó tẹ bá ti dóbi ọ̀rọ̀ màlìkíyà ẹ̀rí thaniya tó ṣubú yìí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ kò ní tu bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn náà kò lọ́rùn yẹn o wàyà júùsù bá a dàrú kú ẹ̀ wọ́n ló sì lẹ́tọ̀ọ́ aleke kò ní tu lẹ́yìn ìgbà tabaru kú náà tán aleke wàdùn àwọn bá dà tashahud àdúrà tá a máa ń ṣe lẹ́yìn ìgbà tabaru tashahud fani ẹlẹ́ẹ̀kejì tán wàhálà ibadi salihin ṣẹ́ran láyẹ̀lá ẹ̀lá ẹ̀dẹ̀rẹ̀ wà ṣẹ́ran náà mọ̀dàlá àbúrò ọ̀ṣọ́lọ́ àwọn àdúrà tá a mọ̀ ń ṣe aláwọ̀mọ̀ ẹni àwọn àdàbí jà àwọn àmì ìdàlú kọ́bìnrin fún tẹ́tí abdul masih ìdájà gbogbo àwọn àdúrà yẹn wọ́n dà fàdọ́ ìlú náà ni wọ́n kó gbogbo ẹ̀ sí. kì í ṣe túmọ̀ ẹ̀ pé ká má ṣe o ṣùgbọ́n ká wá ní èèyàn ń kánjú èèyàn wá ṣe é só ti yé ihun tá a fẹ́ fàyọ̀ lé èèyàn kò wá ṣe é sáà sọ pé kò ní ọ̀rọ̀ ni àlẹ́ sọ pé kò ní ọ̀rọ̀ pé ọ̀ndà fàbọ̀ yìí na categorize ẹ̀ ṣùgbọ́n a kà sọ pé tó ẹ kó màmá filẹ̀ báyìí ládàá tó pọ̀ òun ló ló padànù. wa yakunu tashahudu thani atwala min al-awwal kí amọ̀dé ká tààyè ẹlẹ́ẹ̀kejì yẹn kó gùn ju ta lákọ̀ọ́kọ́ lọ nínú fadọ́yìl torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tá a fẹ́ ṣe níbi ìkejì yẹn là máa ń kọ́ sí sotiye ẹni tó bá wá ṣe tàṣáwùdù alákọ̀ọ́kọ́ àti kejì tó bá dọ́gba ṣé kò nírun ni kò nírun sọtì wàtàyàmúnú bisalam wàtàyàmúnú bisalam kásálámà àkọ́kọ́ àmì kásálámà ọ̀tún hmm? bẹ̀rẹ̀ pẹ̀lú tọ̀tún níbi sí sálámà wọn lòun náà nínú àwọn fàbọ̀ ìlú rẹ̀ wàtàrí kùsàbàbà ọwọ́ ìka ìfábẹ̀là ká máa ṣe báyìí fi tashahud tábà ń ṣe tashahud wọn lò náà nínú kílọ̀wà o nínú fadail ẹlẹ́mẹ̀ gbàǹdì báyìí ṣùgbọ́n ká ṣe báyìí ntẹ́dẹ̀ ń pè ní taharik ní èdè lárúbáwá kí nǹkan ó máa kì í ṣe báyìí eléyìí ṣe taharik kì í ṣe taharik náà ń pè kì í ṣe taharik lélẹ̀ kọ́lẹ̀ lómi kì í ni tahariki nìyẹn inú èdè ìdágbé ní tahariki ní kájọ pé èyí ò wò dáadáa kéèyàn tó mọ̀ pé ó ń mì sábà pé haroka ń ta haroka kí nǹkan rárá máa mú kó máa rárá máa lọ kéèyàn máa kéèyàn máa kéèyàn máa tètè ọ̀bsáàfù pé ń mì so ìdí ẹ̀tẹ́lẹ̀ mi ò fi rò kó báyà kò ṣe díẹ̀ díẹ̀ báyìí báyìí òní kìí ṣe kéèyàn. شهر لا لا لا أتايا أتايا أتايا أتايا أتايا أتايا أتايا أتايا أتايا ibu ẹlòmíì bí wàá ti yàn dáfa la wàtàhárikù التشهد fi tashahud في الصلاة iltifatu fi sọlá wọn kọ ما wa makuru ما kéèyàn máa wọ tún wò sí nínú ọrùn wọn ìtumọ̀ makurahatu sọláàtì ó ní nǹkan tó gbé téèyàn bá ṣe nínú ìrun ìrun èèyàn ò bàjẹ́ kọ́ídà kan wá ń bẹ wọ́n ní alhajat tubihul makruhat alhajat tubihul makruhat alhajat tubihul makruhat. Al àwọn nǹkan tó jẹ́ mọ̀kúrú tani ká má ṣe nínú ìrun tá a bá ṣe ṣé òun bàjẹ́ ìrun ò bàjẹ́ ṣùgbọ́n ládàá tó pọ̀ ń lọ sọnù mọ́ ìyàn lọ́wọ́ ṣùgbọ́n gbàmí ń bẹ a lè ṣe tí ládàá wa ò sì ní sọnù kódà ká ṣe gan-an òun ló lẹ́tọ̀ tí bùkátà tó bá béèrè fún tí bùkátà bá yẹ kí ni o tó bá béèrè fún al-iltifatu wa yukrahu al-iltifatu fi s wọ́n kọ̀ fún wa kéèyàn máa wọ̀ ń wọ̀ kéèyàn máa wọ̀ tún wọ̀ sí lórí rẹ̀ ṣùgbọ́n èèyàn ń kírun lọ́wọ́ ọmọ kan wá ń lọ síbi iná ó fẹ́ kọ́wọ́ bọ̀ náà kó o ṣe nǹkan yẹn hájà ó béèrè fún al-iltifatu fi sọ̀la ìdá al-iltifatu wájib ọ̀nà yẹn ni. مباح لأن الحاجة تبيح المكروهات والضرورات تبيح المحظورات وتجميد العينين كين يودج مجيج كين يودج مجيج ننونو الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم ẹlòmíì wọn gbọ́dọ̀ bá ti dijú lọ kàn wọ́n tó wà níbi ẹ̀rùn sọ́hìn ẹlòmíì wà báyìí òjùmọ́ tó ń lajú ọkàn wọn mọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń bá dijú ó sì rí pé náà bá ń kọ àwọn kankan tó bá fẹ́ rántí nínú exam tí distraction bá pọ̀ hmm, bó ṣe dijú yẹn o ti rìnrìn àjò lọ so ìdá àwọn àwọn míì sọ wípé yẹ jùs tó wáyé pé ní tí ó jẹ́ kí ọkàn kòṣù ó wà fún yàn nínú ọ̀run ó náà ní kéèyàn ó díjú wọn ló lẹ́tọ̀ ṣùgbọ́n àfàwọn aṣọ́sílám ní tẹ̀mí rahimahullah àwọn jẹ́ kó yẹ wá wípé kò bá lẹ́tọ̀ tí ì bá ṣe fáwọn ìdí kan àkọ́kọ́ ni pé fi ìtàṣàbùhù bìlẹ̀ kò fà àwọn àwọn kèfè àwọn gèǹfèrí àwọn náà máa di júùsì àdúrà do tàṣàbùhù kò fà dẹ́nẹ́lẹ́ẹ̀kejì a ò rẹ́ẹ̀rí kàkà fún un so ti ìdáhùn ẹni ṣáájú wa bá ṣe òun náà ló lóore fún wa so náà fífi sọ́ńdà mọ́ kúrò. والبسملة والتعوذ في الفريضة كن يوشي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبي مونانيا مكروني عند المالكية لا عند مالك indal malikiya la indal imaamu maliki ẹ̀rí kan yọ hada mashhur indal malikiya fi makuruni kò wá sí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil makuruni lọ́dọ̀ malikiya ṣùgbọ́n lọ́dọ̀ imaamu maliki ní tó tọ́ ni tó tí yóò látẹ̀lé filifaridọ wọn ni kò lẹ́tọ̀ wọn ni makuru níbi ọ̀ràn yà wọ́yà jùzáàni fi náfìlì wọn ni déétọ̀ bá wọn kò fẹ́ ṣe ó lẹ́tọ̀ níbi ọ̀ràn náfìlà. lọ́dọ̀ imam shafi'i imam shafi'i sọ pé wájib ọ̀ràn yà ni lẹ́kọ́ọ̀nì basimala min ayatil qur'an min ayatil qur'an aya qur'an so ọ̀ràn yà ni makuru tún á pè wàlúwòkúf alàríjìlín wàhídà kéèyàn ó máa kírun láì sí pé ó dálẹ́sẹ̀ ó lè pẹ́sẹ̀ kan ló fi ẹ mọ̀ wípé àwọn afa àtúnba débi. kí ló dé? naam tọ́ba wa ṣe bẹ́ẹ̀ makuru náà ni kì í ṣe pé òun bàjẹ́ wa níta fẹ́ lọ. àwọn nǹkan yẹn ó lè ṣẹlẹ̀ ẹ wá wẹ ni ìrún ẹlẹ́ṣẹ̀ kan àbẹ ìdákun ẹ dárun yẹn padà jàre ìrún ẹlẹ́ṣẹ̀ kan ẹ ní hùn ká má ṣe bẹ́ẹ̀ máa ní kì í ṣe pé ìrún bàjẹ́ ṣùgbọ́n tó ṣe yẹn mọ̀ kúrò ní. wàlùkúfù aláàrí jìlẹ̀ wà ìdá ilá ayatollah kìyàmù wò àyàfi dẹ́pẹ́ lómii rí pé òun ti nàró pẹ́ yàmùkẹ́ lómii ó ti dúró ẹsẹ̀ tí ó tún kì í lé ìkọsìn wípé yẹjúùsù kí ni ìdílé sọ pé yẹjúùsù ẹ padà sínú kọ́ ìdá alhaja makuru ha makuru ni ṣùgbọ́n haja haja ni tí wọ́n sọ ń bẹ̀ yẹn ayin túlù kìá haja ti béèrè fún pé kò wọ́n kà kàn kò wọ́n sọ̀spẹ́ndì ẹ̀ kò wọ́n tún ṣe lé èyí tí ń ṣe yẹn haja lè béèrè fún ṣùgbọ́n tí ò bá béèrè fún makuru ni wàkìtìrọ́nù rìjìlẹ́yìn.

wọn ò ní lè láǹfààní tí wọ́n fẹsẹ̀ kóra wọn abẹ́ ìdílé ìrẹsà láàyè tó dúró pàṣẹ kò nínú tí bẹ́ẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wá dúró ẹgbẹ́ ìbáwé ìjọ fún un. ẹ̀rì pé ìbùsùn wa bù yóò ti kara abẹ́ ibi ni ó kara kò nílò ilé kẹsẹ̀ yìí ò papọ̀ kọ̀ wá ní ìbùsùn tó àwọn obìnrin ju wa lọ bọ́lọ̀ tó dáhùn tó ṣe àwọn obìnrin ju àwọn olùtọkùnrin lọ so kò sí ẹsẹ̀ ìwọ̀n ní kara ibi yóò ti sọ fẹ́ yẹ yóò ti kara báyìí ìwọ̀n ní ẹ̀rọ kara tó àbúrò àkọ́rọ́ àlọ́ ìdí náà fún wa sọ̀rọ̀ yẹn wọ́n nítorí pé bọ́lọ̀ ní ọdọ́kùnrin lẹ́yà lọ́kọ̀ọ́bẹ̀rẹ̀ lóbìnrin bá la kan báyìí kan bá ń kùn ìjọkan lè jábọ́ bọ́lọ̀ ń fi dáa bẹ́ẹ̀ o ìgbésẹ̀ ọkùnrin ni pé àwọn oṣù báyìí obìnrin oṣù yìí wọ́n pa á pọ̀ wá ní òṣè kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé wọn ò ní lè rí kíní yẹn ṣe láéláé ẹsẹ̀ yẹn ò ní kara wọn ips ó kara ẹsẹ̀ ò ní ṣe kíní o kò ní kara so wọn ni wàkìtìránù rìjìlẹ̀ yìí kí ọkùnrin ó pa ẹsẹ̀ méjèèjì papọ̀ so ti yẹ kí sọkùnrin nìkan o hátà obìnrin kódà ó súnmọ́ nínú tí wọ́n ń wò náà ni rìjìlẹ̀ yìí ẹ̀rí pé ọkùnrin náà rí fásitì bẹ́ẹ̀. sọdí láàzìmù kọ́ọ̀lì téèyàn gbọ́ yín bọ̀ yẹn ni pé yajuz indalmara torí pé àwọn èèyàn tí wọ́n ń sọ náà wọ́n máa ń rí fáàsì àwọn ọmọdé àbí pápá jùlọ màlìkíyà sori jìlẹ yìí ká sọ ń bẹ wọn rí ọgbọn àtọkùnrin àtọbìnrin láyà jọsí wàjà àlùmọdìrẹ àmì kéèyàn fi owó sílẹ̀ lè kọyìn àwògèrè àbí nǹkan mi fi fami kò rọ kò fi ẹnu nígbà tó ń kírun lọ́wọ́ wọn ní makuru wọn ni ẹni tá a kọ ni sani pé kéèyàn máa jẹun lórí irun ó bànú jẹ́ ṣùgbọ́n ilé ìbísí kì í ṣe pọ̀ jẹ́ bóyá bí ṣe ń kírun kọ̀ọ̀fẹ́ kówó yẹn ó dànù ó bá dẹ̀ ẹni pé makuru wọn ni wakadali bẹ́ẹ̀ náà ni kúlùmọ́ ayùṣàwùṣù fi jẹ́ ìbí yìí gbogbo nǹkan tó lè máa kó ìròyìn àmì tí ò ní jẹ́ kọ́kàn rẹ̀ ó papọ̀ sójú kan kéèyàn ó kó sápò nínú ọ̀ràn jẹ̀mí kó nǹkan kan sápò gbé sáà sí wóró wóró bí ṣe lápò ìgbà tí wọ́n sọ̀rọ̀ yìí tẹ́ pé fóònù rẹ ni wọ́n bá sọ ṣùgbọ́n dá ti sọ yẹn náà ó ti kó kí ni inú ẹ̀wù báwọn afa àti máa dùn àtọ̀rọ̀ gbé wa kúlù kúlù mọ́ dákàlà fíhí al-jawal gbogbo nǹkan tí ó lè máa kó ròyìn ròyìn ròyìn ròyìn kọ ìṣàwùṣù tí ó mọ tí ò ní jẹ́ o concentrate kéèyàn ó fi àpò nígbà tí èèyàn bá ń kírun dín ìyàtọ̀ kótó bá fẹ́ fóònù àpò pa kọ́mọ́ bàá máa kó ròyìn ròyìn. a ó kú mi àbí nǹkan ọwọ́ aṣọ gbogbo nǹkan tá a lè so mọ́ sleeve ọwọ́ aṣọ wa a ó àlẹ́ àbí nǹkan lọ fẹ́ dì mẹ́yìn ni ọ̀nkìrun ẹ̀ dì mẹ́yìn Muhammad. Muhammad àbí nǹkan kan yà gbé sẹ́yìn tó lè máa bó ṣe fẹ́ forí kalẹ̀ báàgì yẹn ti síwájú bí o tó ń forí dà padà kò ní jẹ́ o ìfẹ́ máa wọ àwọn ọmọ ológun kan tó bá fẹ́ kírun mo fi bà wọ́n síwájú wọ́n gbé bà wọ́n ẹ̀yà wọ́n gbé síwájú. wàtàfàkùrù fi òmùrè dúnìyà nínú àwọn makruhat kéèyàn máa ronú nípa àlámọ̀rẹ̀ ilé ayé wàkúlùmá yasgaluhu anil khushu'i fi salah gbogbo nǹkan tó lè máa kó àìrójú bá ní hmm, nípa kọ́kàn èèyàn ó papọ̀ nínú ìrun gbogbo ẹ̀ pátá mọ̀kúrò ni èyí tó ń sọ yìí wọ́n ti fi kó nǹkan tó pọ̀ gbogbo tó lè máa kó tí ò ní jẹ́ kéèyàn concentrate lórí ìrun mọ̀kúrò ni kódà ìgbà míì ń bẹ táìlì míì tí wọ́n lẹ̀ mọ́ mọ́sálásí mi yóò ṣẹ́gun àlẹ́ kì horo time ni wọ́n ṣe design rẹ̀ Allahu Akbar wọ́n mọ̀ fojú tọ̀pá táyì bá kílíkílí kí ló yà iṣẹ́ yẹ ló yà ilẹ̀ àbí. hadawa makuru ọ̀nà àfàǹbọ̀lẹ̀ ti rẹ́ẹ̀rí dẹ́rẹ́ kí makuru pa ah, wà kúlù kúlù má yashguluhu alẹ́ lókoṣù fi sọ̀la owó ojú bọ́ọ̀dù ààrẹ náà ni makuru àfàǹbọ̀lẹ̀ àní makuru ni ẹ lọ gbé sẹ́yìn torí pé yóò mọ kó àìrojú báwọn yẹn níjẹ́ gàlá àpá ìmọ̀ àti ìsàn ti já july february mo mọ̀ san òkè ní ìdí kò ní yóò fọkàn síbi ẹ̀rọ yẹn so <laughs> àkọ́kọ́ mọ̀ rò pé òun ti san ti march ah, february ah, ah, kí ni ọ̀dà abá kírun tán <laughs> so kúlọ̀ hàdà máa yọ̀ ṣíkìlì sọ̀lá ṣáàlà ọ̀tá àlànà kìfowó fèè. الفصل القادم نواصل حيث توقفنا هذا آه درون بي تربوجو تلو أبلغ الله سبحانه وتعالى كي يفواني أبوي تعكين متى الفصل القادم ها؟ يوم الحج يوم الأحد إن شاء الله يوم الأحد أنا أكون في إسائي بعد يوم الأحد وقت إن شاء الله تعالى أحاول أن أكون معكم بين المغرب والعشاء يوم الاثنين سأكون في عبادة عندي محاضرة في عبادة يوم الاثنين بإذن الله تعالى عرجي قبل المغرب بإذن الله تعالى أنا أسافر اليوم وسأرجو يوم الاثنين بإذن الله تعالى عندي محاضرة في سين حكم حفلات التخرج حفلات التخرج حكمها وضوابطها هذا في سين وفي عبادة دور الوالدين في تربية الأولاد في الإسلام هذا عنوان المحاضرة في عبادة بإذن الله تعالى يوم الاثنين وأرجي بإذن الله تعالى إن شاء الله تعالى قبل المغرب ربنا ييسر سو حتى على نلتقي بعون الرحمن بعد صلاة المغرب حيث نواصل الدرس وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك شرا لا إله إلا نعم من ترك الصورة بعد الفاتحة انت يبقى سورة لين تكي فاتحة اختياطا من تاوى مالكية صورة tí àwọn tó pọ̀ nínú àwọn afá náà ti sọ ọ náà ni pé yóò ṣe sùjúdù yóò ṣe sùjúdù ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àwọn kan náà àwọn afá náà kí ló fẹ́ ṣe sùjúdù fún torí pé tó jọ̀nà yẹn wọn ló ti ṣe yẹn àwọn afá wa ní sùjúdù ní tó bá jẹ́ súnà níyàn bá pàtì tí ò ṣe yọ lè jẹ́ súnà tó tóbi ìyẹn ó ṣe sùjúdù sáà ìyẹn ó ṣe sùjúdù wọn àfa kan ní gbogbo sùjúdù sáwọ́tà nàbì ṣe ó lójú ó lálàyé nínú súnà ètí ò bá ti ṣe kò sí náà nìyẹn àrí pé ńgbà tí òkè pàtì àkókò wá sí àwọn ìtàn nàbì máa ṣe sùjúdù sáwí ó lérun kún àbòdìrún kún àwọn àfa kan wà pé kọ̀sẹ̀ nídìí kí general kọ́ìdà ní pé ó lérun kún ó kún súrà tí òkè náà ó dínkù náà nìyẹn lẹ́wọ̀n pé so ìlẹ̀tùmọ̀ ìnà kọ́l kò dáa téèyàn bá ké sóra níbi tó jẹ kéèyàn ké sóra lè kéèyàn ṣe sùjúdù sáà bẹ́ẹ̀ téèyàn bá ṣe sí dáná ọlọ́ àlọ́ ẹni tí ó ń kírun tó lọ ké náà tẹ̀ná kó tó ké fatia sóksà ké fatia ẹ́ níbo tí ké fatia yẹn lẹ́nu ẹ̀ lálàáfíà wọ́n bá kánṣu ṣùgbọ́n tó wáyé pọ́ mọ̀ mọ̀ bàtọ̀ la sọ̀rọ̀ inú ẹ̀ ti bàjẹ́. أدقني ما أعطيناك الكوثر وسيكون نشأناك ولا أبتر بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن كما بان صلاة صحيحة ṣùgbọ́n ló pé ìhun àwọn wòlíì ọlọ báwọn ṣe máa kí táwọn ni pé mọ́kírun lẹ́yìn ọ̀sọ̀ látòkò bàtìlá náà ẹ béèrè bẹ̀rẹ̀. ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pàápàá jùlọ àwọn iṣẹ́ tó jọ mọ́ pé aṣọ òmàdọ̀tí bó lẹ́sẹ̀ máa kírun tí ẹ bá lọ ibiṣẹ́ níjọ mọ́ndé tí wọ́n sì ń tẹ wá nílé àná ṣe é sọ wípé ẹ̀ǹkan ju ẹ wọ̀ sọ ṣẹ lọ́lé àná ṣẹ̀gbẹ́ ti máa sọ tẹ́ wọ̀ lọ tẹ́ bá ti fẹ́ lọ́lé àná ẹ wà wọ̀ abẹ́ẹ̀kọ́ ẹ wọ̀ aṣọ sọ̀rọ̀ ọ̀nà àbí òrọ̀rùn ẹ̀sìn máa ń bá sọ ọ̀kan náà lọ́wọ́ lọ síbi iṣẹ́ mo sọ yẹn jẹ́nẹ́rálì ṣùgbọ́n nínú ìdájọ́ àtàǹsọ̀ nìyẹn bẹ́ẹ̀ yóò ṣe ọkọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ni ẹ wá ń sísì pé àníṣe irun tó ń faṣọ ọṣẹ yẹn kí so lálàáfíà ni tó ń béèrè ṣe ò ní wà nípa lókùnrin ìgbà tó ṣe pé ẹni tí wọ́n pè ní alhadath walhaba tí ò bá ti sí lára aṣọ yẹn pásọ dọ̀tí kò túmọ̀ pé kò wọ̀ ọ́ìlì dà sí sẹ́gbìn ní ọ́ìlì epo dà sí epo pẹtrol dà sí sẹ́gbìn ní sẹ́gbìn kó bá dúdú jù báyìí kó dú ọ̀họ́ jù bẹ́ẹ̀ lọ tí o bá di sí nǹkan pè lẹ́gbìn yẹn ń bẹ̀ bẹ́ẹ̀ bá fi kírun àmì ara however tó wá lọ jẹ́ pé mo jẹ̀ mọ́ àlẹ́ pẹ̀lú kí tẹ́ lọ mọ́tálásí sẹ́mi pẹ́lú mi tó bá gbóhùn pẹtrol yóò ẹlòmíì tó bá gbọ́ òun hall òórùn kan bẹ tó ṣe pé di sí bí mo bá gbọ́ kí n tó gbádùn ara mi odidi ijọ́ kan ọbẹ̀ kambad àwọn tó máa ń ṣe parabita yìí òórùn kìíní yẹn tí n bá gbọ́ ẹlòmíì tó wá ń sẹ́yìn kìíní yóò máa ń lára àwọn àjọyọ̀ tó sáfù odolẹ́gbẹ̀ẹ́ mi tí bá ti gbóòórùn yẹn ọkàn mi wà mí wà tó mọ̀ kí mọ̀ kásáyì tẹ kírun yẹn tán kí n lè kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so ẹni yẹn kó dọ́là rúbá mi nínú ọ̀rọ̀ ìdí nìyẹn tí mo fi sọ pé tó bá ti mọ̀ pé ìrun jẹ̀mọ́ àgbà òkè kò mú aṣọ mi tí ó lọ mọ́sálásí la wọ́n sẹ́ pé ẹ̀yin gbogbo ẹ̀yin dẹ́n kírun náà mọ̀ alẹ́ kìnnìún gbogbo gbogbo yín dẹ́n kírun yẹn náà bẹ́ẹ̀ àbí wẹ́ kàlí ìfẹ́ ẹ̀yin kírun ní bíṣọ̀bù yín ẹ̀tẹ́ nípa ẹ̀rìn kí báyìí náà kò lè rùn sí yín mọ́ ẹ̀ẹ́dọ́dọ́ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n o ó wá ti bẹ́ẹ̀ o ò ní ọ̀ torípa sọ̀yìn kì í ṣe ẹ̀gbin ní tí Islam pè lẹ́gbẹ̀ẹ́ ìdọ̀tí ni ìdọ̀tí ti yàtọ̀ sí ẹ̀yàn lọ́dọ̀ wà láàlá tó subhanaka Allahumma wa bihamdika naam ẹnjú ò lè ka fájà ẹ kọ ẹ bó o sọ lè pọ̀pọ̀ hmm? ṣé mùsùlùmí ni àwọn ti gba Islam mùsùlùmí bó lọ́rọ̀ ẹ̀ ṣe wà lágbára tó báyìí tí ọba ti lè rí i pé. so sì possible bẹ́ẹ̀ ẹ́ ẹnìkan náà ti wà báyìí tánà bí sọ̀rọ̀ tí o mọ̀ ká mi ò rántí ọ̀rọ̀ ìbẹ́ sùhánà ló fò bí ara àsìn wọ́n bí àǹdí kankan ẹ́ mi ò rántí sùhánà naam wàlá ilà ilà ilà wàlá àpò so lè rí yòókù mi ò gba ọ̀rọ̀ yẹn náà hmm? so make attempt kò fẹ́ kọ kò make attempt kò fẹ́ mọ ni kò sí tó bá ti lè rí subahana rẹ subahana lẹ́wà bí amúlẹ̀ fún ẹ̀kíní kan tó bá lè rí yẹn kò yẹ kó lè pa ṣàpè kọ́dà kó ṣe pé olùdí ọ̀sẹ̀ kan lẹ́ẹ̀fi kọ ní alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi ṣùgbọ́n kó tó wá mọ̀ ńkọ́ kọ́ máa ka subahana ẹ́ wàhálà alhamdulilayi wàlá ilà ilà lọ kọ́ ma kàn yín títí tí o fi ma fàkíyà fàtà kúlọ̀ ha sọlá la kàmá yìí muhammed sọlá sọlá wà lá àlè ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. tàbí ìlèlè fún àyè ní sáré sọ torí pé yóò máa ṣẹlẹ̀ n bá travel ní tẹ́lẹ̀ ni òun ni mo fẹ́ ká fi ṣe alcohol torí pé nínú tí ó ti máa ṣẹlẹ̀ mo ti sọ ní mọ́kálásí náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ọdún kérésì.